to me, listen to me. Are you screaming at me? Are you mad? Orí ẹ̀ dàrú ni. Mo ń bá sọ̀rọ̀ ń gbọ́. Who are you? Ó gbọ́dọ̀ kọ ọkọ ẹ sílẹ̀ bó ti wù kó rí. Ìjọ ta sìn yín lọ sílé ọkọ títí ikú yóò fi yà wá níwèé mímọ́ sọ. Ọlábọ̀dé John, so you know that it's a crime for a man to raise his hand against his woman? Sure, I know. Why then do you believe? Because you are animal. You are not a human being. Ẹranko ni Pastor John, ìjímèrè rẹ tó lóun ò ní sáfájá. Ojú ni ò tí tó. Ṣé ẹ kì í gbọ́ràn ni? Àní kò ṣiṣẹ́ mọ́. She's my wife, she's not working again. Ah! mi ní kú báyìí? Ṣé mi ní kú báyìí? Ṣé mi ní kú yourself and your son divorce this man and live a good life. kò sí tó lè máa ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀ ẹ jẹ́ kó mọ ọlọ́run o ò lè wá síbí o fẹ́ wá dálé mọ́ṣú níbo lo ti rírú ẹ̀. Ah! John ti fẹ́ pa mí. Kò lè pa ẹ́. Ah, ó ti fẹ́ pa mí. Àní kò lè pa ẹ́. Àti ní bíbí. Ọ̀ọ̀ torí ẹni tá a bá ń bá rìn a kì í fura sí ẹni tá a bá dẹ̀ ń fura sí a kì í bá rìn. My friends are around they are dressing like this. It's okay. Get back. Let me get. Ìwọ́n ti fọwọ́ sí ìwọ ìyá bá jẹ mí. Ìwọ̀n ìyá jẹ mí. Ìwọ̀n má sùkú. Má sùkú mọ́. Ìwọ ọ̀dàlẹ̀ gbá ló wù yẹn. Are you supposed to use my vulnerability against me as a foil for my mockery? consequence of your action comes to play or comes to bear. ẹ gbà wípé ọdẹ fi ọ̀sẹ̀ jù. Yes, sorry. dẹ̀ sọ síwájú ó ní ẹ̀yin aya ẹ máa gbọ́rọ̀ sọ̀kọ yín lẹ́yìn. wife is a righteous woman, the one who should be held in high esteem and adored at all times. tèmi bá rí irú obìnrin bẹ́ẹ̀ yẹn èmi gan máa ṣọpẹ́ tèmi lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ọ sẹ́yìn tó wá fi ẹ̀jẹ̀ mi báyìí mi ò wéwọ́ di Ọlọ́run yá yí máa jẹ. bóyá àwọn ọkọ ni ah, bóyá èmi lọkọ ni ah. wàá mọ̀ nínú lẹ́yìn tí mo bá tún dé ní alẹ́ a tún kọ́ntínú pẹ̀lú yàtí mo fi jẹ́ yìí. Ah! wọ́n yẹ bẹ́sẹ̀ ọ̀ọ́ oh, Jésù Kristi nígbà lójú ẹ wá. Coming soon on Okiki Premium TV. My name is Sirikatu Dikuka. Mm-hmm. I'm the cooker of the house. I cook rice eba, semo, asaro, ekuru, ero, and eh, sorry. My bad. Big smoke by tobacco. Tony, Tony, Tony Montana, Waco, Psycho. I want to Y'all are gonna tell me that this Waka Jaka over here is gonna cook the food I'm gonna eat. Mm -hmm. Hey, hey, hey, fọkọkọ tí máa lẹ́bù. My baby ain't no fọkọkọ. Ẹ̀yin méjèèjì, ọkọ àti ìyàwó, òṣì lẹ́ṣin. Ṣẹ́rí ní gbogbo access te wa ye. my brother, this is the best apartment. Really? By eleven thirty twelve, èmi àtàwọn onígàsì mi. Damn! Oga waiting. I know they waiting. You beautiful, Cinderella. Come close to me. Let's You know be Cinderella? Uh? You be CD? Ó lè koto nǹkan t'Ọlọ́run fi ṣe o. Ó lè mo. wípé Ọlọ́run mọ̀ mọ̀ gbé yín pamọ́ torí ọjọ́ ìbí ni. Ṣé ẹ ṣe church níbí ni? Àwọn contract staff àbí. Contract staff. Please, yeah. I eh. don't do it. I'm a responsible man, please. No, hey, hey, hey, I would like to hey. see the man. Hey. Take it easy. Bring the money Take out. it easy. You are surrounded by the police, so you need to cooperate. Put your hands on your head right now. Don't try to press back. Our hands are gone. Appendicitis tó ń ṣàbúrò your rock ti rupture. Ah. We need more hands. Ah. wọ́n tọ́ mú wá bá mi pé kí n train yẹn mo align tó wá fi alignment girlfriend mi. ó fẹ́ ṣe olúburúkú ìwọ high ló lọ́ fi ṣùgbọ́n pé ó yá bó ṣe wà yẹn mo lè torí ẹ̀ commit suicide. Ah! ṣé wàhálà ẹ bọ̀ lọ́run lè. nein babe du hörst mir nicht zu mir gefällt es nicht wenn du mir nicht zuhörst. you speak in German again. i'm sorry you know I only speak German when i'm angry. ibo ló wà kí ló ń ṣe látẹ̀kọ́ tó fi wá sí gate. àkànṣe àdúrà kan wáyé kí n ṣe ni wáyé kí n ka iná àtẹnà one million. ìhun wa ka five hundred mo wà nígbà kí n wá kanlẹ̀kùn. àdúrà tó ń gbà lélẹ̀. Eh, don't step up okay. we stepping on you please want this babe i don't i don't get time for all this rubbish No, know ayo you look like an woman no be baby baby you look like an abandoned property akoyi clear. ọmọ àyìnlẹ̀ máa ń fún bọ́bọ́ in chance o torí ọtí olórí burúkú tó rà lẹ̀. Coming soon on Okiki Premium TV. sọkùn wálẹ̀ o. àti ó sọdẹ mi kankan kò lè dàbí onísọ ojú olójú kò lè dàbí ojú ẹni ẹ̀yin àgbà yìí ẹ yé má ṣe láńgbáláńgbá mọ́ sórágbà tí òkè ń sọ̀rọ̀ ó di dandan kó kẹtàn sáré ẹ má joyè kẹran má jẹlé ẹ joyè kẹran má jẹlé láti bò mo lọ mẹ́kà ni. Ah, ó dókè náà òkè lòkè á ẹgbẹ́ ló ṣiṣẹ́ òjò. ìbéèrè tí mo fẹ́ bí yìí I don't want you to joke around prolong your answers or try to piss me off in any way. ṣé ti gbọ́ mi o mi fẹ́ wá àwàdà wèrè tẹ́ máa ṣe mi ìdánwẹ́kẹ́ o straight to the answer ni o. all right. èwo nínú yín ló ṣí gate fún Rẹ̀mílẹ́kún ní alẹ́ àná ẹjọ ṣé Rẹ̀mí Àlùkò àbí Rẹ̀mí famous àbí Rẹ̀mí Sùrùtù èwo nu yín ló fẹ́ ọmọ ok Rẹ̀mí which Rẹ̀mí torí Rẹ̀mí pọ̀ which Rẹ̀mí are you trying to. sọ nípa ẹ. Eh, eh, you must be crazy you must be very mad did I not warn you ṣé mi gbọ́ ní pé mi fẹ́ mi fẹ́ I don't want you to joke around. Are you crazy? Ah, Ṣé ìwọ àwọn tí wọ́n wọ́n tí wọ́n sọ ni? Kílẹ̀ sí ẹ̀rẹ̀ wọ́n tí wọ́n sọ ni? Mọ̀ pé ara sára tiẹ̀ dábàá. Kí ló ń ṣe wọ́n kí ló ń ṣe lè báyìí? Ẹlẹ́wẹ̀ẹ́ ń jẹ́wé àkàrà stọ̀f ẹjọ́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 ta ló ṣílẹ̀kùn fún Rẹ̀mí lánàá because I want you to know pé bí mo ṣe ń kọ́ yín lọ ìtẹ́bá tí mo pẹ́ ní gbọ́ bí mo ṣe ń kọ́ yín lọ báyìí ẹ̀wọ̀n lẹ́ lọ straight ah, ẹ̀wọ̀n ni mo sọ. Rẹ̀mí wo náà ń sọ ibi ìmọ̀ Rẹ̀mí tá ń sọ. ó ti dàpọ̀ ẹ ti miss road. Ah, ṣé ọmọ tọ̀dọ̀ wọn ok ah, Rẹ̀mí lẹ́ ń sọ Rẹ̀mí lẹ́ yín béèrè àwọn ọmọ pé Rẹ̀mí lẹ́ ń sọ. bẹ́ẹ̀ sẹ́rí o blame wa o màá ibà dáa mọ̀ pé àwọn lẹ́ I wonder how I cope with this nuisance in this house. ṣé ìyá wèrè ni? ta lè ń bá ṣe orí burúkú tẹ̀ ń ṣe yìí? ẹ ṣí èrè ni má lẹ má lẹ fifteen pro max ma you mad. Ah, ah, ẹ̀yin náà lẹ máa jẹ gbèsè ẹ ma. ok má lẹ bàtà. Ah, madam ẹ má kàrí sókè. sóòlù bàtà yín máa yọ tẹ bá tún yọ. bàbá akọjú sáyẹ ti ṣí èrè ni ṣe fẹ́ máa fi mí ta káìtì ni um, kò ní dá fẹ́ tó. mọ́mí um, ẹ lọ ṣe rí níwájú ọlọ́run àti èèyàn wájú yín àtẹlẹ́gà yín ti ń gbọ́ mi èèyàn um, máa gbá wọn jáde rí wọn gbà tí wọn fẹ́ jáde ìsìn wa wọn sílẹ̀kùn mú kan rí wọn gbà wọn múra tẹ́ tí wọ́n ń lọ. o sì lóòrí wọn ṣé abala tó fọ́ ló fi nà ọkọ bẹ̀ ni abalaba tó là. rí wọn mọ́kànmọ́ pé wọ́n jáde ń gbà wọn múra mo rí wọn. ẹ nǹkan tó ń tà láti sọ ni pé ó rí wọn gbà tán make up bẹ́ẹ̀ kò mọ̀ gbà tán exist. síta ní make up. ah sorry sídi sẹ́kùnkàn tó máa sọ fún ọ ní nǹkan tó sì ń ṣe nísìn ní tó fi dọ́dọ̀ orí yọmí rèé o tó lọ gbẹnu sí máìkì o. Ah, lórí rédíò àgídìgbò ah, wọ́n wàá kí kalẹ́ kú. irú ìrẹ̀wò ònú kí wọ́n máa sọ pé kì í sọ̀rọ̀ sókè ìwé wáyé ní gbọ́ mi. Ah, àhán gbà náà kọ́ sọ́ọ̀nù lẹ́kọ̀ọ́ alátẹ̀kùnrin tó ń ṣe nígbà tó pé orí wọn gbà tí ń jáde tó bá débẹ̀ ní ìsìn bí nǹkan yín sọnù ẹ rẹ̀ bẹ̀rẹ̀ mọ́ sunkún níbẹ̀ tọ̀ ẹ gbà mí ẹ gbà mí o ibẹ̀ mo ti fẹ́ pé bàbá mi o bàbá àtìyà wọ́n fọmọ kan ọmọ kan tọ̀. kí ló kàn ọ́. kankan náà ni. lọ́ọ̀fù iṣẹ́ ìyẹn náà pè ní lọ́ọ̀fù iṣẹ́. ẹ ya wèrè tẹ́ ẹ̀ bá sínwìn ni ẹ̀ ní máa ṣe touch and follow kẹ́ máa ṣe pass and go wájú mi ọ̀rọ̀ ẹ̀yin orí ọmí àmsá ti kọ́kọ́rọ́ alátẹ gbogbo yìí gbọ́dọ̀ lẹ̀ ní lọ́gbẹ́ni súnmáìkì bẹ́ẹ̀ sí gbọ́dọ̀ lẹ̀ ní lọ́gbẹ́ni súnmáìkì ẹ̀yin wèrè ah, mẹ́ta yìí ẹjọ ẹ méje mi ò lọbẹ three idiots gbọ́dọ̀ lẹ̀ ní lọ́gbẹ́ni súnmáìkì. Ah, mọ́mí ẹ wo ló sọ mi tó wá kiri tó gbá ní ojú kan fìkan ríran tó ń ṣe mí ní idiot ẹ wo if by the end of okay end of today ti pẹ́ jù mo fún yín ní wákàtí kan ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yin three idiots yìí mo fún yín ní wákàtí kan tí Rẹ̀mí ò bá padà wọnú ilé yìí bó ṣe wíwọ́ ni kẹ́ wọnú bó ṣe fífà ní ibikíbi tẹ́ bá mọ̀ tó wà tí Rẹ̀mí ò bá wọnú ilé wa ah. Ah! kẹ́ ti mọ̀ pé ṣe rí heat wave tó wà lọ́wọ́lọ́wọ́ yìí eh. màlẹ́kà tó ṣílẹ̀kùn ọ̀run tó tọ́ná tó tàn yìí eh. tó tàn yìí kí lẹ̀ pé yìí eh. tó tàn ápútọ̀ yìí ah, ibi tó máa rọ yín sí nìyẹn. yes ma tí wọ́n bá tan apá sọ̀ọ́ tá a tó lọ fi jẹ ǹdí èyàn máa kú ah, dànù. iná tí sọ̀sán dòru àti sòwò dọ̀sán èmi ò mọ o ó dà pé òun ni ó dà pé cd ni. sọ gbádùn. wọn náà lọ sọ pé ìwọ ni sẹtiri òun ni. mọ́mí àì. kí ló sọ pé òun ni ó ló sílẹ̀kùn fún wọn. Ah, tọ́ bá àì lọ sùn. àbí. Ah. Eh, ẹ lò ó ṣe ìrìn níwájú ọlọ́run àti èèyàn wájú yín àtẹlẹ́gà yín ti ń gbọ́ mi. èèyàn eh, bá gbá wọn jáde àmọ́ orí wọn ń gbà àwọn múra tí wọ́n ń jáde lọ. Sidi sọ ọjà ta láìsí yóò ni kí ló tó fẹ́ máa mú màdàmú ṣeré ah, ah, mo wò wò mi ò fẹ́ nígbà ọ̀rẹ́ mi. mo ní ìlàjọ ọ̀gbàdo mo ní ìrìn wọn gbà wọn gbà. ọ̀rẹ́ àtọ́jú òbí lọ́kọ sí ni. ok nǹkan tó ń sọ ni pé òun rí wọn gbà tó wọn mẹ́kọ̀. mo rí wọn wọ mo sì wọ́n gbà wọn lọ àmọ́ ìmọ̀ gbá wọn lọ. kí ló sọ. ẹ ẹ ṣé Ah. Eh. wọn náà máa tú wa kálẹ̀ lórí rédíò àgídìgbò. ẹ máa dún ẹnu sí mike abati yín jẹ nìyẹn yóò lo ṣi gbogbo yìí. Ah, tí wàá ní kí n lé àwọn ìdí ọtí báyìí sí ilé máa bọ́rin ó máa dákẹ́ àwọn náà máa ń jẹ́ kí n rẹ rọ́ọ̀fù pariwo èmi tí ò ráyè tolúwẹ̀ tí wọ́n tún lé àwọn ilé ìlọrin sí ṣé lè ò ní sú mi báyìí. ìyá ń bẹ fọmọ tí ó gbọ́n ẹkún bẹ fọmọ tó ń sáré kiri má fòwúrọ̀ ṣeré. Rẹ̀mílẹ́kún Rẹ̀mílẹ́kún ah, Rẹ̀mílẹ́kún. Ah, ah. ọfà kí wọ́n fún un. ó ti lọ fàáfà o ọ̀rọ̀ àfà kọ́ lélẹ́yìí o eléyìí ó ṣe pé ta la wà inú ilé gan la wà problem dẹ̀ ti wà. Rẹ̀mílẹ́kún ọjọ́ ọgbẹ́ni dídí gàrí. kí ni mò ń ṣe inú rúùmù mi. tó o ṣe sẹ́ǹgbọ́n sẹ́ǹgbọ́rọ̀ ọtí dá wà lálẹ́ o ọtí dá wà lálẹ́ o àwọn màdá wọn ti para nísìn kò sépè tí wọ́n gbé wa sẹ́. para fún kí nìyẹn. para fún kí nìyẹn tán béèrè pé ok níbo ni ọmọ àwọn wà ojú kan ẹ̀pà ojú kèrè o bí ẹni pé wọ́n jẹ́ ẹgbẹ́ lọ làwọn náà ń wò báyìí bí mo ṣe wà ń bá yín sí báyìí gan ẹ̀rù gan bá mi ọlọ́mọdé kan tiẹ̀ lọ wá sínú rúùmù olúwẹ̀. ẹ bọ̀bọ̀ jọ dúró mọ́ ìgbà tí Fẹ́mi gbé mi dé ní àná wáyé tó ṣe gbé mi lọ sínú ọrùn mi wáyé tó gbé mi wá sínú ọrùn mi. rọra ṣe rọra ṣe òwú anybody tó bá fẹ̀sùn rè jọ bí ọ̀rẹ́ ẹ̀ ṣe gbé wọdé lóru àná yẹn ní kébì ṣe máa mọ ẹ lọ sínú róòmù kí madam kan lè ráàyè bá tiwa jẹ wọ́n máa gàn wá dààmú kí ló lọ lánàá kan tẹ̀sí ra dáadáa tó bá mọ̀ bó ṣe ṣe tó bá mọ̀ bó ṣe ṣe mo súnmọ́gù ẹ̀wọ̀ bí ni nígbà tí yàn súnmọ́gù ọjà lọ́dọ̀ àwọn custom di pé wọ́n gbé wọ́n gbé ọjà gbójúgbó bẹ́ẹ̀ ni mo sì mo àwọn màdámà wá rí ọ nírú condition rádàdà tó wà lánàá wọ́n wá máa blame àwa pé à ṣé n ta gbà yín fún un kò sí ọmọ tí mo ní kí gbogbo yín máa mójútó ló ń balabala káàkiri. you talk too much issue tí mo máa ní. okay. ẹ kí nìyẹn. ayọkọ owó tó kù mí wáyé. owó ẹ ṣé mo ti ṣe àṣẹwò ní sáàjọ lọ club àbí rẹmílẹ́kùn máa inú ti ń bí mi o inú ti ń bí mi o torí n tó béèrè lọ́wọ́ mi ní sí ṣé mo jẹ́ bank manager àbí mo ṣiṣẹ́ ní comedy lanta ìwọ kọ́ ló mọ bí tẹ́ ti lọ lánàá nígbà tẹ́ bá ń spread owó tẹ́ ń pump ẹ̀ tẹ́ ń pọ́ǹpù ẹ̀ ní club tó ń kọ́ dorí mẹ́fún yín sẹ́mi mo bẹ́ẹ̀ náwó. wà á bá mi bẹ ṣáánú ask me for any money má bì í owó kọ́ lọ. ìsàkóta kò ní wú mo tèmi. kí ni bọ́tà. ah ooo. máa ń wọ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. bàbá mi bẹ̀. bàbá ah. ti ẹ kó bá mi. Ah. Ah, bẹ́ẹ̀ máàmù máàmù ọ̀gbọ́n kí ló bo kí lẹ mú gangan àbí ẹ ẹ Rẹ̀mí kí lẹ mú ní pati ládùn. jam question. jam question lẹ mú pati ìgbà wọn bẹ̀rẹ̀ síta yẹn Rẹ̀mí party after party after party olórí kan kọ́ ni eré lẹ́nu ló kàn sí. àwọn orí rẹ̀ mi mi ní mi ò síbẹ̀ ńgbà tẹ́ lọ gbádùn ìwọ lọ kọ́mọ̀ tẹ̀jẹ́ sí kí ló bá yóò lú ẹ̀jẹ̀ báyìí ọ̀gbẹ́ni farabalẹ̀. ṣàyè jẹ́jẹ́ rántí rántí rántí rántí ọmọ ọmọ ẹni tí wọ́n ṣe. mọ́mí please i don't understand this ah, why are you giving me so much pressure ah, i'm emotionally stressed mọ́mí mi kì í ṣe ọmọ náà at my age for, for goodness sake at my age ẹni màmá mi kiri bí ọmọ kékeré ẹ̀rọ ni kí n má jáde kí n má ṣe ìkọ̀kọ̀ kí n má i should not go anywhere i should not hang out why exactly my point hanging out here, gangan ni mo fẹ́ kó lọ ṣe báyìí ṣebí mo ṣáà ti mọ̀ bí tó lọ báyìí inú mi dùn pé ó wà láyé ó wà láàyè rere ó wà lálàáfíà ọkọ mi ti balẹ̀ báyìí padà síbi tó ti ń bọ̀ kó lọ hang out. mọ́mí ẹ dákun ẹ mọ̀ bínú ẹ̀yin náà lẹ́ni a find a sick a find wọn lọ sí kí wọn níbẹ̀ yàn yín nígbà tẹ́ wá tún ní kí wọ́n ta ní ìsìn ẹ̀yin lè sì fún wa ní wákàtí kan wọ́n náà wà ká wá wọn káàkiri àti wọn dé ní ìsìn ẹ tún wá fẹ́ lé wọn síta sẹ́wọ̀n gbọ́dọ̀ wúwo kìnìún ọ̀jẹ̀ fún wa ẹ dákun ẹ mọ̀ wọn lọ. will you shut up are you are you are you are you high on cheap drugs mo ń bá ọmọ mi sọ̀rọ̀ lọ́wọ́ you put your dirty stinking mouth are you crazy idiot paná ojú kan fìfì kan ríran ta ló ń bá dẹ́dẹ́dẹ́dẹ́ ta ló ń bá exchange ọ̀rọ̀ are you mad àbí ṣé mo jọ àwọn who please my baby tẹjọ́ ń ṣe nínú compound àbúrò pé mi kì í gbọ́ èmi náà jà mo kàn máa ṣe bíi pé mi understand nǹkan tẹ̀ ń ṣe ni idiot paná ojú kan fìkan irun get back to the kitchen and go and do your chores jọ ọdẹ kí ló òun ojú ẹ kó lè nà mí àbí kí ló wojú ẹ fún. my bad. just go. bó ṣe ń yí tó ń yí kiri bí àgbà nù mi. Eh, oh, oh, bó ṣe ń yí kiri bí àgbà. but but mommy between me and you this is not nice. mommy for goodness sake i'm an adult. i know. i'm an adult at my age at my age ẹ wo mi ìyàwó ìṣọmọ ìkéré náà ṣé torí máa ń fún mi change sometimes ẹ máa ra aṣọ fún mi ẹ máa fún mi lókin bọ́ta ẹ máa send two hundred k four hundred k sínú account mi you no think ah. ọmọ ìkéré ni mi i'm a grown up ass man. ó ti inú mi ti ẹ̀ dùn bí tó bá dé yẹn you are a grown up excuse your language i won't use that other part of it you are a grown up so grown up man in court has to work hard to make money from today henceforth i cease to give you a kobo a dime I cease to give you shishi in this house wàá ṣiṣẹ́ apá ẹ̀ wàá fi lówó ẹ̀ wàá fi máa nọ́nà kúnà tó ń ná yẹn wàá fi máa gbọ́mọ wàá fi máa ṣe gbọ̀ǹkan tó wọ̀n ẹ̀ nínú ilé yìí tó bá yẹn kò fowó ẹ̀ ṣe kò and you think that will make you happy. ah, ah. and you think you will be comfortable. hundred percent. mọ́mí you will be happy. hundred percent. mọ́mí between me and you láàrin èmi àti àwọn ìpínlẹ̀ ìbára mi fún two hours the whole world will pause. you try know that i should try you. try me mọ́mí that's fine. try me. if that's not make you happy Mommy, that's fine. <laughs> you know. èmi. yeah you know ẹ máa try me try me ṣọlọ́fẹ́ gbọ́ ni èmi náà nígbà fún ẹ bá ọmọ yọ ìfún mi jáde yẹn ó tán ara ẹ jẹ ni bẹ́ẹ̀ ò ní fi mí lọ́kàn balẹ̀ yẹn you were joking a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ nulẹ̀ yìí. má fòwúrọ̀ ṣeré má ṣe bójú lógún. babe tí mo kó dùn mí gan ṣáàbò ṣe padà á gbé mi lọ sí club. Ah. mo dẹ̀ mọ̀ pé <laughs> that's your fear mi mọ nǹkan tó máa ń ṣe ẹ̀yin obìnrin ẹ máa ń ní insecurities gan-an ah kí ló ṣẹlẹ̀ babe ah no babe seriously you definitely know I won't do that intentionally seriously I bí mo ṣe plan ìrìn yẹn kọ́ ló ṣe rí ọ̀nà tí mo rò bí a máa gbà tí máa fi gba ọ̀dọ̀ ẹ tí máa fi lè gbé ẹ kì í ṣe bẹ́ẹ̀ mo padà gbà torí mo lọ eh, gbé Rẹ̀mílẹ́kún èmi àti Rẹ̀mílẹ́kún la padà jọ lọ sí club yẹn Ọkùnrin mi. Ẹ nà ó. Tó ti rí ń sì, tó ti nǹkan tí mo sọ sí. Tó bá yẹ kó o sì gbé mi lọ, ṣe bí ọkùnrin mi á ti ná mi lówó. <laughs> Obìnrin pẹ̀lú owó five and six ni o. Jọ sọ fún mi, owó wo ni Rẹ̀mílẹ́kún fẹ́ nú ẹ ní club tí mi lè fún ẹ? Ah! Ọkùnrin mi. Talking of the devil. How far pàdé mi? Kí ló ṣẹlẹ̀ náà? Dùrọ̀ uh, káàkiri náà, ọkọ̀ ọmọ tòun nínú ààrẹ lẹ́gùn kí ló ṣẹlẹ̀ náà ó kàn rí ṣáàjà ni ṣáàjà ti ṣẹlẹ̀ ni. ṣé nígbà tí mo dé ibà ṣé mo bu ẹ̀jẹ̀ ni àbí mo dé yín àbí mo faṣọ ẹ̀yà so what are you talking about it's my car and the key is mine so kí ni tó ń sọ. o ní láti act bẹ́ẹ̀ yẹn kí n tó mọ̀ pé ó bínú. i'm not sitting down ah, mo ní mi ò jókòó ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni. okay. so because òun sọ gbogbo ẹ̀ ń sìn òun sọ gbogbo ẹ̀ who does that ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣọ̀rẹ̀ tí yín nìyẹn I was high, I was tipsy, and you know. And instead of me to take me to an hotel or to your house or somewhere secure, you drew me back to my house. Who does that? Why is she come here? No, no, no, no. Remilekuma get it all wrong now. Mi ne fẹ́ kó bínú bó ṣe ń bínú now pàdé mi. Ká tó kúrò ní club yẹn lánàá. Ó ti wà tipsy, ó ti yó gan, ó ti ó another another already. Àwa dẹ̀ ìfẹ́ lọ sí club mi kò safe fún wa láti máa gbé ẹ lọ sí klọ́ọ̀bù àbí ká máa kí n lọ drop ẹ sílé tí ó jẹ́ pé èmi nìkan ni mo dá ń gbé ní mo ṣe òpó kì í jẹ́ kí n gbé ẹ lọ sí ilé yín eh, gate máa yín wà ń bẹ̀ sídìí wà ń bẹ̀ tó jẹ́ pé chef yín ah, gbogbo wọn máa ń bẹ̀ wọ́n máa wọ́n máa ṣọ ẹ fún in case anything bá máa ṣẹlẹ̀ ní mo ṣe òpó kì í gbé ẹ lọ lé ah délé má gbé ẹ lọ club pàdé o understand now kí ni yí ẹ ó yí ẹ now ó yí ẹ now. ṣùgbọ́n nǹkan tó ń sọ ṣá will you just shut your devil stinking forsaken mouth ṣé ọ̀rọ̀ make sense nígbà tó ń pòpò orí kò fi kò make sense what is wrong with you ṣé o tẹ́ ìfi ṣàwọn ọ̀rẹ́ tó dán tí nìyẹn so you think the best thing is just to drop me back to my house and I was in Okeye's room I was doing ow ah, Rẹ̀mílẹ́kún okay jókòó is that what friendship is all about. Joko now Joko, Joko, mú ọkùnrin bínú ó dá má bínú calm down Joko. jókòó jẹ́ ká sọ̀rọ̀ uh, obviously I can't choose anything over you now I what why. o ṣí pàdé mi ṣúrí. ẹ má bínú. No, it's fine. Oh, she baby. She gone. Má bínú now. that we marry. This is your car key. Me my car key. And now. Josh, any mọ́tò mi tó fẹ́ gbé kúrò níbi báyìí. Hmm. So you know that already. Whoa. So what would you like to do? I'm not giving for anything. Let just. Uh, ẹ má má joyè alátẹnujẹ. ọ̀rẹ́ mi gangan. of course a soldier will always be a soldier a soldier never dies. <laughs> ó yẹ kó yẹ ó dẹ̀ yẹ kó trust me ta ló jẹ́ gbẹ̀nà wojú ẹkùn láìsọdẹ ẹ <laughs> eh, ṣé kí n expect call ẹni àbí kí mi pè ẹ anyone okay i will call you oh, is that okay all right i will call you. <laughs> dad kalimba sọ̀rọ̀. oh sweetheart ọ̀rẹ́ mi ni. okay anyway i'm set cab mami sọ pé òun ní pẹ́ dé ta so mo fẹ́ lọ dúró fún un. Mm, mm, come sweetheart. yes dad. Don't you say you're wasting so much money on transportation these days? <laughs> Eh, look here. Tó budget jẹ́ kosi, kò sí, a máa gbà pé kò sí. Nínú gbogbo mọ́tò tó wà ní company, pé kọ́kọ́ máa wàrà ẹ̀. But dad, huh? you know I have phobia for driving. Ẹ mọ̀ pé mi ò wà bóde náà pé kí n máa lọ máa báyọ̀ drag ọ̀nà ní express. Mi ì lè ṣe ah! Sweetheart, ìwọ no gbọ́ nǹkan tó ń sọ, ṣó dùn lẹ́nu ẹ̀? at this age kò máa sọ pé o ní phobia fún driving ṣe o ní láti pa phobia yẹn then n tó máa dùn mọ́ mínú ẹ kó máa wára ẹ. okay sir. àbí wàá lọ sí driving school a ti ń sọ yẹn fún ẹ tipẹ́. daddy later nìyẹn na work on that ṣó ti tán. is that a promise. is a promise sir. Take care of yourself. I love dad. I Let me go. You so much. Take care of yourself. All right, dad. Be a good girl. I will. lẹ́wà náà bọ́ mop sọ fún mi pé tí wọ́n ń ta ẹ̀yin wá dà mí òun ní ok ok. Yeah, good morning. How are you doing? Oh, good morning. My name is Remy. Good morning. Ah, anyways, I hope you don't mind. Ṣé mo lè drop any ní because I know you're going to work. Kò drop ọ. Mm-hmm. Ó ṣe gbọ̀ngàn drop Mi ò kí wọn mọ́tò strangers. Wọ́n sọ cab mọ́ mi nìkan débi me. Mi ò ṣe stranger, ó possible kí wọ́n máa mọ̀ but ẹni mọ̀ ẹ́ Anytime it's about ti wá environment, mo máa ń most of the time. So I know you well, don't worry. Stop it. Kí ló ṣẹlẹ̀ now? It's too early. Why? Ah, àárọ̀ kùtùkùtù ló wá ń rin ṣé mo máa rẹ mo máa rẹ kí ni mo ní ṣe pẹ̀lú. Eh, ojú ògbódò rárẹ wà kó má banú jà there's no big deal. excuse me please can you leave please can you leave. Oh, whatever I understand, it's, it's one of those things. Can you give me your number? Ah. Your phone number? Mr. Man, respect yourself. Ah, kí ló ṣẹlẹ̀ náà? Hmm. Okay, Oyenshi, ìyẹn yé Uh, What about your Instagram handle? Torí kò ní Yeah because tó bá ní iṣẹ́ nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ṣe láàárọ̀ kùtùkùtù kọ́ excuse me. Uh, it's fine it's fine do have a wonderful day. excuse me. you are pretty eh, anyway good looking. kì í ṣe nǹkan tí èèyàn máa ń gbé sórí hmm. ṣáàtì ẹ̀ máa ṣàkàn dáńsìn ni tọkùnrin bá ti ṣe é ní àwọ̀ ìyẹn máa yẹ̀ wọ́n gbálẹ̀ ni ah, ah. èjì kálá ń gbọ́kùnrin sí kò ṣeé gbé sórí. mo sún. ọ àǹtí mi. Ah, ṣé gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ látàárọ̀ ó dùn gbọ́ ṣùgbọ́n àwọn tó bẹ̀rẹ̀ lẹ́nu wọn wọ̀ sí i kò dára o. I don't want you to have that school of thought ni pé èèyàn gbọ́dọ̀ ṣe bákan pẹ̀lú ọkùnrin tó ọkùnrin bá ń ṣe tiẹ̀ wọ́n náà máa ṣe tiẹ̀ rárá náà tí ìgbéyàwó yẹn ò bá ti wọ̀ mọ́ ó bẹ́tà kó ní kálukú lọ separate ways you guys can give yourselves a year two years five years kẹfì separate tẹ́ bá feel pé ẹ ṣì like ara you can come back again tẹ́ bá like ara mú life goes on. sista mi èmi ò lè kọ́kọ́ lọ bọ́kùnrin sọ fún pé èmi ò ṣe mọ́ i don't want that to come from me. Ah. yes. mo sún mo ti practicalize ẹ ni mo ṣe sọ fún ẹ pé o lè ṣe. Hmm. sista mi tí bá ní kí n dáwọ́ lọ́rọ̀ tẹ́ ń sọ yìí at the end of the journey èmi làwọn ọmọ yìí máa blame o. how kí lẹ fẹ́ kí n máa sọ fún àwọn ọmọ mi tí wọ́n bá dàgbà wọ́n ní ah. ẹ̀yin kọ́lé kún lè dáàdì wa ni mọ́mì mi lè ṣe é. dúró mọ̀sún ah. kí ló wá ṣe tó jẹ́ pé kí ló ṣe rò ó sí pé ọkọ ẹ̀ á lọ sọ́dọ̀ àwọn ìyá àwọn ìyàwó ẹ̀ tó kù ìwọ náà wá gbabi tiẹ̀ lọ. bó ṣe máa jẹ́ nìyẹn òun lọ gbádùn láìfẹ́ ni màá wá jókòó sílé màá máa fọwọ́ rẹ̀ rán màá máa wòran ah. two three days bó ṣe máa lọ nìyẹn ọmọ kékeré ara mi ni mí. kí ni wọ́n máa ṣe. máa jáde máa gbá live lọ ni mẹ́ni. ah mo sún. yes aunty bó ṣe máa jẹ́ mo yẹ sọ fún yín. àyè ah, ọ̀dà. ọ̀dà. ó bẹ́tà kó kó kúrò léyìn honorably ju kó wá ka ẹ mọ́ ìṣekúṣe lọ nítorí máa tẹnu mọ́ nìyẹn. okay. ó ti mọ̀ kó wà polygamous in nature nìyẹn wá ti rọra fílẹ̀ pẹ̀lú polygamy ẹ̀ jẹ́jẹ́ èèyàn tó ti fẹ́ kínní ìkejì ìkẹta kí wọ́n ṣe wàá jẹ́ kẹrin ó ti mọ̀ kó máa fẹ́ kárò ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá kò sí problem kóhùn kó fẹ́ hundred bá hmm? ṣe jọ máa yí lọ nìyẹn. Eh? bẹ́ẹ̀ ni ẹni tó bá ti sú kó get out. àǹtí mi kò easy kí lẹ̀ ń sọ yìí mi nìkan máa dá wà nílé a náà fẹ́ lọ báyàwó mi ta who does that? èmi náà ní láti enjoy life mi mẹ́. mo sún. ó máa enjoy ṣé ó easy ni ọmọ kékeré ara mi á wá lọ ó lè lọ three four five days. mo sún. àǹtí mi. ń pè ẹ́ ní sísí ó ṣé dé òkèlè. ẹ lọ ní ìkẹjà ni àbí màkúrò ìbàdàn ni àbí mẹ̀dúkú. rọ Port Harcourt náà ń lọ. Port Harcourt ẹ fẹ́ lọ kọ́ máa pè yẹn ẹ fẹ́ lọ kó gáàsì mẹ́ta ń fẹ́ bọ́ta kó bí ó àmọ̀ràn bí ní Ọ̀yọ́ o ṣáà màbìrì kan tó kàn. ibi ọ̀ gbàgbá ńlá dé Ìlọrin. Quadri ah, so ìfọmọ́tò ìtọ́lá tẹ̀kan tí mo ti ní kó lọ fọ. ẹ mo ti fọ tẹ́lẹ̀ mo rò pé dọ́ọ̀sì ara tó ti pọ̀ pé kí n sáré nù kúrò ń bẹ̀ nǹkan tó fọ mi. ó yá ó yá ó yá ó yá. ẹ ti fẹ́ jáde nìyẹn mà mo fẹ́ wọlé ni. Eh. madam a lè tí ì jáde o òkèlè ló ní nǹkan tó ṣe pàtàkì láti bá yín sọ. Ah! Ah! hello ladies and gentlemen nígbà wo lèmi àtẹjọ sọ. tó o sọ sọ pé o fẹ́ bèrè pé mo ni madam lọ lé ní o ṣe Port Harcourt ní àbábùjá àbíbo. Ah, kí ni tiẹ̀ pẹ̀lú ibi tí mo lọ is it your business ẹ mú òkú kẹ dágbére fáwọn àtàwà ní ká lè are you okay ẹ bẹ̀rẹ̀ wèrè láàárọ̀ kùtùkùtù ẹ fẹ́ máa pass mi bíi ball. bóyá fẹ́ lọ cross yín mọ́lẹ̀ ni. já lọ idiot. ń gbọ́ yín mọ̀. kọ pẹ́pẹ́. pẹ́pẹ́. ìní pẹ́pẹ́ ò pẹ́pẹ́ ni mo pè é. eléèlò ní kíkọ. kọ́ ní four thousand. four four thousand. kọ́ mint. miss. ìní miss o mint ni mo pè o. èló ni kí n kọ́ sí. Mm, kọ́ ní ten thousand. ten thousand. then kọ bell pepper náà bell pepper bẹ́ẹ̀ pẹ̀pẹ̀. mi ní bẹ́ẹ̀ o bell pepper. iná ni iná ni mo kọ two thousand one. kọ garlic. garlic. onions àti ginger. garlic. garlic àti ginger yẹn bí o ní two thousand. ginger sí. jà. èrè ni kí n kọ sẹ́yìn bíi two thousand then kókó onions ní one thousand ó ti tó bẹ́ẹ̀. onions. yẹ tẹ wo iye nǹkan òun ní iye to ti kọ far. báyìí èló ní total. ẹ̀ ń tí calculate. kí lele. n tẹ́lẹ̀ nǹkan. pẹ́ẹ́pẹ́ elelo re for how many zeros one two three four five six seven eight ah four billion. n tẹ́lẹ̀ nǹkan náà. pẹ́ẹ́pẹ́ sí four billion. àtàrùn. miss kí ló ń jẹ́ miss yeah. oh meet ah bẹ́ẹ̀ pẹpẹ kí lélẹ̀ Ewo ni bẹ́ẹ̀ pẹpẹ. n tẹ́ni nǹkan náà mo kọ. oh bẹ́ẹ̀ pẹpẹ ló kọ́ ní bẹ́ẹ̀ pẹpẹ. gálíkì gálíkì jíjúà kí ló kọjọ ìbáyìí èwo ni jíjúà ṣé jíjà ni jí you are mad òṣì ló kọ báwo ló ṣe fẹ́ pé tó bá dọ́jà. mo mọ tí mo kọ. I pray you don't buy the wrong thing síbẹ̀ ló ti máa mọ̀ pé ìgbájú ló máa jẹ lẹ́nu ìgbájú. mọ́gí ń kọ́ mọ́gí. afternoon. tuso o ti yẹn peace peace peace. kọ́kọ́ òṣì lẹ́jọ́ ìwé ni peace peace inú ẹ máa ń dùn sí ìbàjẹ́ àbí tí nǹkan bá tó o máa ń láìkẹ́. ó rí mi pé mo ṣojú báyìí mo ń bínú òun náà ṣe bákan ó ṣọrùn bákan bọ̀ wá fẹ́ kí o ṣe píìsì píìsì á ríra níbo lẹ ti máa ríra kì í ṣẹ́nu lémi náà ni. àmọ́ tá à ń sọ síra wa wọ́n ń kí mi mò kí wọ́n padà ni. ṣé o wá yẹ kí wọ́ọ̀dà lóhùn dáadáa o rí pé mi ń bínú nìyà. wọn bá yín jà yín ẹ bá wọn jà. you are mad you are stark raving mad orí ẹ ti yí idiot tẹ́lẹ̀ náà kan sórí òyì lọ́pọlọ ẹ̀ ò pé lójú kan ó di ìtì kan là panu ojú kan fi kan ríran torí èèyàn ò bá pé of course bó ṣe máa rí lùkù náà lélẹ̀ ó yá lọ́ba kó ló bá mi sọ fún pé inú bí mi gan kó wá bẹ̀ mí wọn ò mọ jẹun wọn ò jẹun kí ló dé wọn ń bínú ni àwọn ah, ń bínú ah, bí a bá mọ oúnjẹ fún bá mi lọ pípé kí ló máa jẹ bá mi lọ oúnjẹ fún. bẹ́ẹ̀ kí ẹ àwọn kí ẹ̀nà síbi ṣe bí mo kàn ṣe bí mo ṣe ń ṣe yẹn. a ah, ìmọ̀ ìmọ̀ pé kí ẹ ẹyin lọ bá wọn sí ń sọ fún wọn pé ẹni wá bẹ̀rẹ̀ pé kí wọ́n. ìró máa sọ pé mi jọ ọdẹ máa sọ pé kí ló máa jẹ pé mọ́mí bínú gan kó lọ bẹ mọ́mí o gbogbo òṣì tó ń ṣe ìkó da ọ́ kí wọ́n sọ fún wọn. tí wọ́n bàjẹ́ bọ̀lẹ̀ òṣì ló ń ṣe tó bá mu bọ́ ọmọ mi jà wọ́n náà ń bá ṣe báyìí bá ń bẹ̀ ọ̀dọ́ gbọ́ fi stáìlì kó wá bẹ̀ mí. ọdẹ wá síbi ṣé òun ní ní kàkà kí ni ẹ̀ sókè ò ní ní kàmí yàtọ̀ sí yẹ́lò tó máa ń yọ lábẹ́ aṣọ yìí wọ́n ṣépè fún ẹ òun ti máa bà tiẹ̀ jẹ́ bó ṣe wà yẹn ṣé every day of the month ló ń wọ̀ ni kó ah. máa rùn sí ẹni ṣé ò ní ní kàmí pèpè ọ̀sán bẹ́ẹ̀ ni àbí táì tàbí nǹkan kan. ọjọ́ mẹ́rin mẹ́rin ni wọ́n fi wọ̀ ìjẹta mo fọ̀gbẹ́yìn ah! so o wọ bẹ́ẹ̀ yẹn sí gbogbo ojú ara lásán ni o fi nǹkan kan síbẹ̀. n fi kankan sí. Ah! ọlọ́run o jọ má lọ má jókòó síbẹ̀. orí ìdúró ni kí n ti sọ ẹ orí ìdúró ni má gbọ̀ngbọ̀n kó gbọ̀n sórí bẹ́ẹ̀dì fọmọ mi. ìjẹ́ kókó lọ fẹ̀ kalẹ̀ síbẹ̀ kó máa ṣe ọ̀rẹ́ ẹ̀mí ọ̀rẹ́ ẹ̀mí o gbọ́ o patan pọ̀ ní máa kí nǹkan dá alẹ́ wẹ̀rẹ̀wẹ̀ ńbẹ̀ o ṣáà pọ̀ ni kò gbẹ́rù ìdọ̀tí ẹ̀ tó gbé wọlé gbé padà síta bẹ́ẹ̀ o gbọ́ mi. ní ìdọ̀tí mm. kò dáa kí ọmọ fọ aṣọ lójoojúmọ́ yóò sà. Mm. mo mọ̀ pé ìdọ̀tí ṣáà patan pọ̀ tó bá wọlé kó patan pọ̀ tó bá jáde má gbọ̀n o jọ o má fọ ọmọ mi ní àrùn. ọ̀dẹ̀ má pẹ́ ń bẹ́ bá wọn sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mi bẹ̀ eh, má eh, sọ pé mo sọ pé mo ń bínú pé kó lọ bẹ mọ́ mi bí kò ṣe dáadáa o sídí sídí. yóò bá wọn sọ̀rọ̀ ní ìsìn pèsè. sídí. ti yé mi. ìyà ń bẹ fọmọ tí ó gbọ́n ẹkún ń bẹ fọmọ tó ń sáré kiri má fòwúrọ̀ ṣeré. kí ló sọ kí ló fẹ́ jẹ kí ló lóun fẹ́ jẹ kí ló lóun jẹ. mọ́mì mi ti jẹ́ kọ́ ọ̀rẹ́ mi bá mi jà o. Ah, kí ló ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ rẹ́rìn síra yín sí gbà gòkè lọ. nígbà mo lọ bá àwọn tí mo bá wọn sọ̀rọ̀ wọ́n lé mi bí ajá ní mèdòsì. are you mad kí ló ṣu ẹnu pọ̀ fún òbò ìfúnjú pọ̀ bíi pé èèyàn kan sóbi tó wà ṣé bókè ló ti ń bọ̀ sí ṣe bọ́ ọ̀rẹ́ ẹni kí ló tún ṣẹlẹ̀ láàrin yín kò sí nǹkan ṣẹlẹ̀ láàrin wọn ọ̀rọ̀ yín náà ló ṣẹlẹ̀ nígbà ah. mú débẹ̀ tí mo bá wọn sọ̀rọ̀ yín ìṣe gazelles wọ́n lé mi gidi gan ni wọ́n sì ṣe bẹ́ẹ̀ sí mi ìtìmọ̀ kí n má dá sọ̀rọ̀ tí ọkàn mi. ok kébì àtọmọ mi máa máa jánu ilé kí wọ́n máa jẹun àbí ò ní bó o ṣe fẹ́ kí n ní fọkànbalẹ̀ kí n nísinmi nílé mi kí inú mi dùn pẹ̀lú ọmọ mi ò ní kì í ṣèmi mọ ní ẹja. gbẹnu ṣiṣẹ́ jẹ́rìí kó wà lọ́ra kó tí mo rán ẹ kó get out of my face ọmọ ọkọra yìí náà tún kan. bẹ́ẹ̀ tán bá ti bí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tó wà village yẹn dà kó lọ sọ́jà kó lọ ra rubbish wà fún mi bọ́ ìdíọ̀tì awuta máa pèèyàn kan ní ìdíọ̀tì ìdíọ̀tì ó tún gbóyìnbó ìdíọ̀tì. kò bá dábà o get out of my face. kò bá dábà o ah! bẹ́ẹ̀ pẹ́pẹ́ gálíìkì miss get out. that's the transfer ṣé mò ń kó káàṣì fún ẹ. ẹ̀sìnmá ẹ̀sìnmá àwọn sì ni àyè ẹ̀sìnmá àwọn ó ti yẹ yín báwọn. ẹ̀sìnmá. what is it? kí ló fẹ́. Sidi, not at this time, please. I'm very busy. Yeah, ma'am. It's me is it's there. Uh, it's me and the, the money my salary. Ó yẹ kó your mouth? yín mà. Kí ló ń yé What are you mumbling in your mouth? Kí ló ń kí ló ń wọ̀n gbọ̀ Mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo fẹ́ sọ. I'm listening. Kilo ló so. sọ? Mi ti sọ pé tó bá fẹ́ bá mi sọ kó kó communicate ní language to understand. Yẹ́sọ̀ òyìnbó sí mi mo, òyìnbó wo lo To, ń sọ tó gbọ́? Ẹ̀yin náà lè ní kí n máa sọ díẹ̀ díẹ̀ yín lè gbọ́. so sọ òyìnbó sí mi mọ́, sọ Yorùbá tó gbọ́. Kí ló fẹ́? woman ọ̀gá mi it's me I borrow me the money of the salary <gasps> the money is my mama send at home ó ti yé get out jọ ṣé o ní kí ọmọ bísí ni. mo ń bọ̀ mi ó fẹ́ pa mí àbí. yes hello. yes. miss fẹ̀yìntọ́lá ló sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n sọ̀rọ̀. Ah. exactly ṣé kò sí. ẹ́ dáńkú ah jésù. ẹ ẹ jọ mi understand nǹkan tẹ̀ ń sọ ọjà mi wọ́n sì zẹ̀ how why ah. I have paid every kobo I'm supposed to pay so why na ṣe ma sí ọjà mi. yóò mi jẹ gbèsè náà. mo ní gbogbo receipt mi lọ́wọ́ sir you you first thing tomorrow kí wọ́n sábà jákè ẹ ẹ gbọ́ ẹ sà mo ti sọ́ọ̀tì gbogbo. <laughs> àwọn wo nù ná àwọn ta ni àwọn wo ni wọ́n stress ayé yín ná àwọn wo ni wọ́n stress ayé yín ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ọmọ bàbá wo ni mi o ọ̀gá mi yàásín ìgbà àwẹ̀ ni mo máa ń ṣèjọ́ kọ̀ mi sí olúwa sírí káwọn èèyàn má sọ pé kí n gbà àwẹ̀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 kí ló wá fògùn lọ mí sí so babaláwo ni dádì ẹ so ó lè ṣe ká sí mi nìyẹn. ìfẹ́ kí wọ́n stress yín ni bẹ́ẹ̀ ṣe ń pa ẹ ti ń là wọ́n pa kò yẹ kí wọ́n máa stress ọ̀gá mi báyìí. wọ́n jẹ́ olóògùn lójú ẹ ni get out very sensitive goat. ah ayé o mo sori dáràn. I'm trying. Ẹ à ah, má bínú. Mi tètè rí tíkẹ́ẹ̀tì ra ni, ṣé bí emergency náà nìkan yẹn? Ọ̀rọ̀ yẹn náà mo fẹ́ lọ yanjú l'Àbújá bùn yín lọ ìbá. Ẹ má bínú, ẹ má bínú, mo ti ń bọ̀, mo ti ń lọ sẹ́pọ̀ báyìí. Màá kàn yín lára ẹ má ṣe yọnu, ṣé bẹ́ẹ̀ bí mo sọ ticket Ijó mi kọ̀, bí mo ṣe rí tíkẹ́ẹ̀tì rà náà máa dé ah, ah, ṣé bí bí sàbújá ni forty five minutes níbọ̀ give and take pé bí mo ṣe máa kúrò nílé lọ sí airport bí mo ṣe máa kúrò l'airport náà wá sọ́tẹ́ẹ̀lì lọ́dọ̀ yín bẹ̀yìn mo máa dé ṣáà fún mi two hours ẹ má rẹ̀ mi a máa tètè lọ sọ́fíìsì ẹ má wọrí ó náà mo ṣe ń tètè ń jí kúrò nílé báyìí ẹ má bínú. ok ok ok ẹ ṣe. ọ̀nkú mo fẹ́ sáré dàbújá wọ́n ní wọ́n ṣèṣ àwọn ọjà mi k mi ìdẹ̀mú nǹkan tó ń ṣe wọn mo ṣáà ń pẹ́ ẹni yẹn kàn fẹ́ rí mi nítorí wọ́n ti nọ́gà tuntun ó kàn fẹ́ rí mi bẹ́sìn ló ṣe ṣe bẹ́ẹ̀ mo mọ̀ so mo fẹ́ sáré débẹ̀ màá lo a few days if possible màá dẹ̀ kọ́ni lára padà I don't want these people to have to call me that mo ń fún wọn stress o jọ nítorí ọlọ́run mo fẹ́ concentrate pẹ̀lú nǹkan tí mo fẹ́ lọ ṣe lọ́wọ́ I don't trust you is why I'm telling you to behave yourself. No, it's fine. Everything is under control. No problem. Uh, but mommy, four fifty k tí mo bí ní ẹ̀ tí. mi ní four fifty o ọ̀rọ̀ owó náà ni mo ń lọ yanjú lọ́hùn níbi tí mo lọ so i need money now. mi ní two hundred k lọ ojókòó síbẹ̀ òun ọ̀sẹ̀ kọ́ ẹ̀gẹ́ sáṣọ owó ọṣọ tó yọ gẹ́tọ̀ tó tó ìlàárọ̀ kùtùkùtù òun mu júùsì ó wá ní ẹyẹ you need four four fifty k èmi tí mo ń ṣiṣẹ́ owó ọ̀hún gan mi ìráyè jókòó mu júùsì báyìí ẹni ká fọkàn balẹ̀ láwí ẹ̀mí wa òkè ló wà ẹ̀yin wọ́n kí mi lọ́sọ̀. ti kú tán wọ́n ti kú lórí ẹgbẹ́lẹ́ ìdánwò. ó ṣí lọ́kùnrin ṣojú. wọ́n mi bọ́ nítorí mi ò ṣe ń ṣiṣẹ́ ìnáwó. bẹ́ẹ̀ náà ni kí n wow ti fẹ́. Fẹ́mi <laughs> really how are you. oh I'm cool. how have you been. come on darling i'm fine. Uh -uh. what are you doing here. Come on, I'm fine. I, am here to buy something. I just want to get something for you. Oh, really? I live so close to this place now. Really? Yes, now my dad's Tife. house. What? Oh, I, I, see, seriously, <laughs> you believe me, Muliri Mbiba. I won't lie. I know, right? Sorry, <laughs> sorry. Anyway, you look so good. Uh, you, I'm definitely sure you know that you look good too. Thank you so much. How are you All doing? right. Yeah, fine, fine, fine. Wow, if you don't mind, I would like to have your new number. Come on, Thanks, fair. <laughs> Shumo, seriously, what Wallo familiar? You know, I, I still don't, love don't you. That. You know what? Bye. I'll see no, you No, no, no, you can't go like that. Now, sorry, can, can I just have your new number? Because old one, your lomo. sorry sorry ti hmm. fẹ́. anyway. seriously tọ́wọ́ sọ pé màá rí ẹbí bàá máa jiyàn àwọn là. you are sorry kẹ kí ló ṣẹlẹ̀ náà ó ti pẹ́ jù. sorry na èmi náà mọ̀ kí n máa pẹ́ yá má bínú má bínú ọ̀nà mi ló pọ̀ i'm sorry. no problem. and again I'll be just for you. Just. guess what. Think it up. okay i met my ex-boyfriend. <laughs> which of your ex. matilda what yeah. is wrong with you. i'm not a prostitute. she. you are not just a question which of your ex. matilda láàrin èmi àti ẹ o mọ̀ pé boyfriend méjì ni mo ní láyé mi. ọlọ́run jẹ́ kí n ní èwo nínú and to be honest I'm not yín kò sí around now ta ló wá ní ẹni tí mo fẹ́ fẹ́ rí. nǹkan tí mi sọ kọ́ nìyẹn mo ní which of your ex ó ń ṣẹyọ kan méjì náà ni wọ́n. of course Fẹ́mi náà. Fẹ́mi wow Okay, Tori, ok torí ẹ náà ló ṣe pé ó nọmà ó nọmà ọlọ́run ṣọmọ pé tí wọn bá ti rí ex <laughs> ẹ máa rántí past you know ah you should you should ó mọ̀ pé you know gbogbo àwọn nice past yẹn ó máa shut up i'm hungry Kilo ló wà nílé. <laughs> kí ló wà nílé báwo to nǹkan tó wá ṣe ni. mú fóònù wa kó jẹ́ káwọn nǹkan tá a máa wò dẹ́ náà máa mọ nǹkan tá a ti bá ti jẹun tán náà okun náà la fi máa ń gbé títà pépè mi lọ jẹun náà tó bá ti jẹun tán náà mo bọ̀ wọ́n kún fóònù ẹ̀. they play my fans. ọ̀dẹ̀ ni ẹ. lẹ́nì <laughs> kankan bá fi ọwọ́ kan wúlé sídìí àti blessing lálẹ́ yìí ẹ̀ lẹ́pọ̀ sọkọ yín ni wọ́n ní. ṣé sọkọ mi àlè mi ni. ilé fún. sólówó. sólówó tó lè ná fún ara rẹ. owó tó náà sóò lè pa lọ́dọ̀ sọ nípa. high chief ogun evi ese gburugburu. a ma jà níbí lẹ́nu ibi abàdìjẹ. túrú tèmi lè ṣe gángan ló ń sọ yìí báwo ni máa ní sùúrù. ẹ̀yin ordinary ogun ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ẹ wá ẹlẹgbẹ́ òkùnkùn bẹ́nu wa. kí ló ń ṣe ọ̀rẹ́ ní tẹ́mọ́sítò tọ́. fóònù yín bẹ́ẹ̀ jẹ́ kí n wò yẹn ẹ ti dáná. shaking their phone it is Esakalius abaculon abeculon comablian asinta. ẹ sọ pé ilẹ̀ bá kí mi. ẹni ni. ṣé kò fẹ́ yí akímu. bàbá mo dẹ̀ fẹ́ mú mi sọ bàbá mo dẹ̀ mo dẹ̀ mú mi sọ wọ́n máa kẹ́ ni. àwọn áńgẹ́lì ló ń kọrin wọ́n ń kọrin wọ́n yàn án lọ́rùn dábàá sáyé. níṣẹ́ ni wọ́n ń pa irun bíbá ẹni ẹ dáhùn. are you are you serious? are you high? I am the supervisor of this heterogeneous audience and a co-CEO. gbogbo àwọn tó rí tọ́wọ́ sanga ọ̀sẹ̀ èmi lọ ga wọn. mo fẹ́ kẹ́ ẹ ṣe ìlérí fún mi pé ẹ̀yin rẹ̀ mú sùn mí nínú gúrúùpù mi nígbà tó ṣe pé ẹ nífẹ̀ẹ́ mi. ìléfò tí o lówó owó. ẹ dákun èwo nínú yín ló send number arábìnrin sí mi. are you among people inside here. ṣèmi ń dèrè i wash my teeth wash my teeth wash my teeth wúlẹ̀ lọ́wọ́ yìí. ṣé sickness lọ́wọ́ dàn lágbàbá yìí. true fame. sórí gbogbo style tí mo wò nínú blue yẹn eh. ni màá bẹ perform. owó ọmọ ah. yóò bẹ̀rù ọlọ́run fọ́nrán onípọ́nrán tí mo ṣẹ̀ṣẹ̀ ìyàwó fún tán ìwọ kọ́ ló ní ẹni ẹlẹ́ni ló ní. ẹ eh, bàbá ló tẹ̀bi tàtàtà o àwọn sàdì ìdè o. ok sorry. ìgbà ọgbà gbogbo la fẹ́ wà kan ìgbà gbogbo la kú fẹ́ jáde. àmì ah, ah, ayé mi ò lo fi tẹ̀ mẹ́ àmì mi ò lo fi tẹ̀ mẹ́. nǹkan tí o ti ń ṣe nínú láìfò yìí kì í ṣe kan kékeré màá sọ tán tí fún ilé ni. ẹ máa rí wèrè mi báyìí o. kí lè pera yín náà. tó kàn sí crazy yẹn. ẹ má lọ wá ẹyin nílẹ̀ ọgọ́ mi lẹ̀ ń lọ. ọ̀la gbé sókè. ẹ jẹ pẹpẹ súpù àbí ẹ jẹ. mo jẹ. ẹ mu bíà àbí ẹ mu. mo mu. ẹ máa sanwó náà. kò lówó lọ́wọ́. ẹ dẹ̀ ṣe ń béèrè ọtí ṣé àlùbá twenty náà lọ́ńtọ́ ti mi. tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní romance nǹkan tí èsì ti yín ọmọ á dẹ́bu ẹ̀rù. wà yóò ta ni ẹ àyọ àyọ ìwé. kẹ́mi jẹ́ ẹ̀jẹ̀ máa bábá yín tọrọ ní tọrọ owó tọrọ owó níbo. lẹ́mi Coming soon on Okiki Premium. Ẹ wá ẹ̀yin guys, káṣọ tó tọ́ ẹ ti yọ mí kúrò sẹ́tì. Àbí ti báwo? Ọkùnrin. Sẹ́tì. Ẹ̀kan dánìkan jayé ni náà, I no hear anything, I no even see anything. Ah no ọ̀rẹ́ no Kai, ah má ṣe mistake yẹn àdánù kọjá yìí wò bọ̀bọ̀ plánù change jàre <laughs> àgọ́sọ ìgbàbù míì ni ṣùgbọ́n kó tó ṣẹlẹ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé àwa gan put in place àwọn ìrìn kan wà tó yẹ pé kò máàchì mọ́ ó ti yẹ kò wà tálì mọ́rin àmọ́rin ti wọ̀ làwa kàn máa gbàbọ̀ mi but kò sí kò tí sí nǹkan tó change ṣá. ó yé mi ó yé mi. kò tí ń fọkàn kó tí wọ́n á sọ yìí. Ọlọ́run. o mọ iye ara ẹni o mọ bó ṣe tó ni o lè sọ ọkàn sí ìrọsẹ pé à ń dáyé jẹ àbí àwọn àdáyé ṣáyé ṣe dàgbé ni mm-hmm. gbogbo ayé ò ṣe dàgbé mm. tó bá ní owó jẹ́ ìṣọ̀kan fún ẹ tó bá ní owó tó bá rẹ̀ ní bára náà máa di nuisance ni kò jẹ́ bọ́ọ̀lù kìíní tó bá rẹ̀ ní gbéyìí àti ògo fún ẹ o máa di nuisance o máa di lónà táwọn èèyàn bá yí ẹ sí tó ń gbé fún ẹ tó ní ah, àbò àbò tẹjọ́ ń wà tẹjọ́ ń mọtí kẹjọ́ ń ṣe fàájì inú á máa dùn o máa bá àwọn pàdé tó ń pè ní peace of mind o ṣe dáṣe o ṣe dáṣe o mú nǹkan nǹkan tó wà sọ yìí mm jẹ́ kí ibi náà kú reason yín nìkan tèmi náà rò ẹ̀mí pé for now mom say no dey around okay. I got a reason one or two things wíkọ́ tó dé kí rọra ṣe small house party kékeré kan kí kò invite àwọn ọmọ ẹni wọn bá kọ́kọ́ máa ṣe di bàràpìdì. na now you dey talk Ah. because gan tí mo fẹ́ nìyẹn àwọn ọmọ yẹn jọ tó bá ti fẹ́ invite àwọn ọmọ ọmọ ọjọ́ yẹn tìjẹ́ tóbi. Ṣadé kọ́ nìyẹn Ṣadé lè ń bínú mi rè. ìjọba yẹn pọ̀ káṣọ tó tọ̀. o mọ̀ pé mm. kàṣí house party nǹkan tó wá ṣe mí sì ni pé tí wọ́n ṣe ṣe ṣáà yẹn wọ́n mm. gbé bí a ká fix ẹ̀ sí mm, weekend yìí báyìí ká mú weekend ah, because we never can tell mọ́mídé ló dé at any point in time mo káwa sáré mú déètì yẹn kó súnmọ́ ká sáré ṣe fàájì yẹn ká náwó kọ́ mọ́ ìpá wa gan paraporo ni wá. ó ti ọ̀rẹ́ ó ti mis ó ti mistake o ká náwó àbí kò náwó lóòótọ́ àwa náà wà bọ̀bọ̀bọ̀ wọ gbogbo ara mọ̀ pé rẹ̀. ẹ nọ́mbà nọ́mbà nọ́mbà nọ́mbà náà ti bá náwó àjọ náwó náà ìbò ti. àtẹ̀rẹ̀ remedy planner. ó kúrúkọ mi dáadáa ó pè mí tán pè mí tán. remedy. ọ̀yà ọ̀yà ọ̀yà èmi tó ń bínú ọmọ òyò olówó ah! lámì òbí jẹ ọkọ lọ. sẹ́tà àwọn èsè ègò jẹ́ tó wá gbẹ débẹ̀ èmi ni màmí máa ń pè ní ọmọ kan tí màmí ẹ̀ ń pè ní my children. ọmọ kan bí wọ́n bí yọ. ah okun didan ah, okun didan rẹmilẹkun rẹmilẹkun ayé ni ọmọ lẹ jẹ kú. Eh? Ah. ìyàwó ijó rè. Ọlọ́run sọrí rẹ mi Ọlọ́run ṣe àbí bẹbí kọm kọm kọm kọm kọm kọm. ayi bẹbí mi rẹ. ẹ ká sùn bá ṣe eré mọ́kàrí ni. Eh. Ah, oh let me tell you something tó bá wà kí ọ̀nà wo kí ọ̀nàwó tó bá ṣe kí ni tó wà wà ẹ̀nàwó mo no náwó káwọn ọmọ no rẹ̀ mi nà síbí mi síbí mi má jó ń bà. èsì ní jọ ní àlùfẹ́ àbẹ̀bẹ̀. Ah! ẹ pẹ̀lẹ́. ìyàwó ẹ jó ni. yes kọ́ni ìwọ́n náà jó. ẹ bá ẹ bá ẹ bá rọ̀dọ̀ yes yes yes yes yes. yàrá. ah. Eh? ah ẹ jọ sí àlè jókòó. ọkùnrin rẹmi ẹ mú nǹkan bọ̀. rẹmi rẹmi o lè fi jóba tiwa jẹ. sọ rẹ ọ o ti rẹ mi. Oh, oh, wait wait oh, hope you're fine. Yeah. Are you sure you're good? Yeah, we are good. Do you care for anything? Ami. Ibi kan lọ gangan la dé yẹn. Kí ni nǹkan tí o fẹ́ mu? Nǹkan tí mo máa ma sísú àná how much do you need. a ní iye seven fourteen thousand. ah ah fourteen thousand. ṣé kí ló dé ọbẹ̀ rà kò rẹ̀ sí ni. Hello, eh, fourteen thousand Okay, ah, over and spent your company. you want? Eh, okay, okay. Forty thousand naira. Iye ò kì í ṣe owó sídi. Ìlú ah, ah. wa ni kò bẹ̀rẹ̀. Wọ́n bẹ́ẹ̀ I want to go inside right now. Uh huh. Sídi, okay. Yeah country. I'm going can secure everywhere. Ah, yes, I mean, you know, you know, mommy is not around. Yes. And we are in power. Yeah. Àsìkò ti wá to worry. Tẹ̀nà ti wá rí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe tó bá ṣe wù yín. Sírí ah. ah. tó bá wá ṣe tán, tó bá ti jó ojoojó yẹn tán. Wá gba fifty bay kó fi bọ́ sí gbogbo ẹgbẹ́ bá kọ́. Ẹnu fi. Ẹ ẹ ẹ wọ́n lè máa wọ̀ ìwọ sọ̀rọ̀ nílọ paná mọ́tò. Eh, eh, eh, ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ káwọn jó lọ mo ti bá yín tẹ́ bẹ́ẹ̀dì. <laughs> ìyá gan ti dé ra máa jó ni máa jó ni kiss me kiss me má sì ń tó ìfò títí. kèémù kó kéló kó la mọ̀ kó kó mi ah. ah. yà jábẹ̀. ojúkejì ọ̀fọ̀ o táwọn ojúkejì ọ̀fọ̀ o. bébì ìwọ wọlé lọ. bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀. ó jòkú gan ni wọ́n fi fẹ́ kú pápátí lórí fífi ta. orúkọ mìíràn ni oríkì mìíràn nìyàn rẹ̀mí lẹ́kún ọmọ mi má pa mí lẹ́. rẹ̀mí lẹ́kún ah. rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún. ẹ rẹmi rẹmi. ah okay how far.

Oh, understand ọmọ tó wọ lọmọ yìí bad kò sí style tí o fún mi tó tí mo ṣe fún jẹ báyìí ó ń dá padà fún mi tí mo ń gbà báyìí ó ń jù fún mi àti Arsenal àti Chelsea mi gbogbo ẹ̀ ló ń kó mọ́ra. ẹ ah eré kéré lélẹ̀ eré gangan mo tẹ̀ fẹ́ lọ kó wá fún mo fẹ́ lọ kó oníṣẹ́ wá fún káwọn sùn pamọ́ àfi ń pè láti Ṣàgámù mm. wọ́n pọ̀ máa kó oníṣẹ́ pàṣọ wọn ti Màláíkà máa fi tirẹ̀ mi àròkò jọ́nì àti táyé kọ́rẹ́nsì máa kó ibi tí mo lè kórin sí àṣàkẹ́ mọ́. ok you understand ọmọ tí mo wọ ọmọ yìí bá a ọmọ nǹkan ọmọ kan ọkọ tí mo rò ní pé jẹ́kọ̀ mi bá mi ṣe rí díẹ̀ sí fún twenty four hours. ọ̀ kàn jẹ́wọ́ ni. ó mi rí ṣe o. ọmọ tó jẹ́ pé kó tó lọ ni wọ́n ti sídi làpálàpá ẹ̀ síta èmi ò kàn sọ́ni ìwọ náà fẹ́ sọ làpálàpá ẹ̀ ni kó wọ́n tẹ̀jẹ́ pọ̀ ti jẹ̀dí débi làpálàpá ẹ̀ àkójẹ́ tí o mọ̀ ọdún máa wá lọ ah tí o máa wá lọ tó mú ti ọ́dà. bébì bébì. ẹ ló wà. bébì. tani bẹ́ẹ̀ bébì ara bo ah. díẹ̀ tó nù kan ní nǹkan wọ́n sì sùn látànà wọ́n rún ọ̀rún ọ̀rún ọ̀rún wọ́n òun lọ sùn lọ́bí kan jẹ́ ọgbẹ́ lọ yìí. tani your time is up. Hmm? Ah, your time is up wá sọ ọkọ máa lọ sọ́wọ́ lójú ni àbọ̀ fẹ́ wọ lẹ́yìn ni. Um, well baby you wan come nǹkan tí ó keep interest sọ fún mi ni pé your time is up so àwọn appointment kan wá tí mo ní pé àwọn ọmọ kan hmm. àwọn ọmọ ìrẹ̀ ní pé dé so don't worry don't worry don't worry don't worry money is not the issue. ẹ sọ pé. ah you don't understand about ṣé gbogbo àlè yẹn jẹrẹ sí ni ẹ̀yin á máa jẹ̀bà kéèyàn jẹsẹ̀ mú. Eh, Mr. Man calm down now let me talk to my baby. where is your baby. no worry tó bá jẹ́ tó wọ́wọ́ ní problem. So you mean I should go? No, my love. just go. No worry. Don't worry. I will send money to your account. Where's my wig? Oh, the wig. Oh, the afi ojo eyan pupa. Ah, ìgbà tí make up. So, irun dídì kan ló di wá bí the wig. Eh your time is up. Referee ti blow. Final whistle. Ṣé mi ah. mi tẹ́lẹ̀ nìyẹn. I don't have your time. Kiss kiss me before you go bébì. báwo ni wọn náà ṣe ta ni bébì. ẹbí òkè sí i ọmọ yìí ò bá a. tó ti máa sọ. mr okele kí ni problem yìí náà. problem ni pé eh, eh, is my client ah, mo dẹ̀ lé ẹlòmíì tí mo fẹ́ jẹ́wọ́ nìkan lọ́fẹ́ ìwọ ni jẹ́wọ́ èèyàn kan nígbà premiership league là ń gbà. ókè yóò mọ nǹkan ah. yóò máa gbóná wa wọ match. ṣé o ti ṣe tán hmm. eh, kó bá mi bẹ kí ẹsẹ̀ pọ́ọ̀tù náà fẹ́ lo owó kan ọ̀nìmọ́ nìyẹn lájú. ìyá ìyá sọkùn wálé o sọkùn wálé o ìyá ìyá takùn wálẹ̀. ẹ wò ẹ lọ fọkàn balẹ̀ o ṣe rí ibi tẹ wáyé tẹ bá ń gbọ́ ilé olówó hmm, tẹ bá ń gbọ́ rẹ́mì ẹ ilé rẹ́mì làwà yìí ẹ já yín bó ṣe wù ẹ sídì àbí kọ́dì ìkànnì ẹ lọ́ bá mi pè rẹ́mì wá lókè pé mo ti ṣètò nǹkan tí. ó kéde. sọ gbádùn. àbáyé ń sí ọ ni. ọbẹ̀ pàṣán ayé sá. sọ́wọ́n máa fi mú ọlọ́jọ́ àwọn jàǹkáwọ̀ tó kó kalẹ̀ ni. wà láwọn àtàlọ́ fẹ́ràn wọn fi pálọ́ jà ah. wọlé yìí sọ wọn àìkí lè yún. àwọn arósọ máyà tó kọ̀ fún. rúbí sùn n'o si wo. sọ́wọ́n bá ẹ̀dọ́ mi. báyìí wọ́n sọ bẹ́ẹ̀ mọ̀ sẹ́yìn pé sídìí n'o sì bí màmú lẹ́sẹ̀ kọ́ lọ sí ikùn àkúbẹ̀ wọn ṣe ah, àwọn tó ń ṣe bí wọn tó bá ti tán nù wọn ah, sọ́wọ́ wà nínú mi. Hey guys. Rẹ́m rẹ́m. Hey guys. Siriri. Yeah. Siriri. Yeah. Jawapa. <laughs> Nigu. Ah. Nigu. Hey. Nigu. Codri. Ó lágbára. Krapu. Hmm. What's on board? Hi. Hello. Hi. Eh, Remi. Àwọn ẹja tí mo kó wà ní, hmm. àwọn ẹja àrùn ló wà ní, àwọn ẹja kíkà rè. So, hmm. eh, eléyìí tó wá wọ̀ lọ lè mú ìgbà mi èmi a máa yó tí yóò yẹ fún mi ní ẹja òkú èkó àwọn òkú. àwọn eléyìí ò tiẹ̀ tí ì gbò mm. àwọn eléyìí. àwọn pọ́tàǹkì àwọn pọ́tàǹkì Okay. My guy, my guy, you're not mm. seeing what I'm seeing. Mm. Oh, you're not seeing what I'm seeing. Girls, ẹ jọ̀ọ́ ẹ bá mi dìde. Sáwọn pẹpẹ à ẹ̀wọ̀n ilé ìgbélégbé ni oh, wọ́n. Má má wọlé dàrú. Ah. Oh. Àwọn ọmọ primary school àwọn eléyìí àwọn ilé ò tí ìjà lẹ́nu ọmú. ìjọ sunday ni wọ́n dá wọn mọ̀. ìròyìn àwọn ìyá wa wá ń kọ́. monday ni wọ́n. àbájọ extra ó ti di extra. ọmọ yìí ṣe wọ́n fresh. ẹ hmm. àwọn àwọn ìyá wọn wá rí àwọn náà kó wọn wá nígbà táwọn escort wọn wá. àwọn ìyá wọn náà àwọn ìyá wa náà ni. ah wọ́n wo iṣẹ́ wa ni. amazing. wọ́n wo iṣẹ́ wa ni. ṣẹkọ yóò rà bá mi tí wọn. ah ah. oh ah. sweet jesus. Ah ah! Oh. Someone ah. No, no, no, no, no. Chill. You not see what I'm saying. Okay. Nko ta. Ah, àwọn eléyìí wọ́n jẹ́ tuntun mọ́. Nbo ti da loku ibo kí la fẹ́ fi wọ́n ṣe. Ojoojúmọ́ náà wá bí. Mo a okay, nǹkan tó bá ṣe fún mi rẹ̀. Má dìde mọ́. Ẹ jẹ́ kí èmi mú àwọn méjì. Ah ah. Ọlọ́run nìkan tó fẹ́ bá wọn sọ ní òkè. Eh. So. Ah, káwọn wo mu ta ni. Wo babe má wọrí. Tó bá ti lè sanwó wa, wo gba peanut yóò ti dá bẹ́ẹ̀. hello mami mami à ń gbádùn ẹ jẹ́ sísì kámẹ́rà kí n sísì kámẹ́rà. sidi sidi ìwọ̀n wèrè ní ìsìn. mo fẹ́ pe mọ́mì kan orí pàǹgbádùn. mọ́mì òsì gba fún rẹ̀. àgbádùn lọ́wọ́ ẹjẹ́ ń pe mọ́mì. irọ́ irọ́ sílẹ̀ sọ mi. ẹjẹ́ ń pe mọ́mì. máa rọ̀ sùn ta. ṣebí ọmọ tí wọ́n bí yìí ó ń pọ̀ dì. ẹ kò sí nǹkan kan balẹ̀. ọmọ tí wọ́n bí. yọrọ kúrò pé wọ́n ń sí ọ sá kúrò kó sí ọ. Ah, ìfọkànbalẹ̀ mẹ́sàn-án ìfọkànbalẹ̀ ń bí o àwọn gbèrè fọlọ́rí burúkú ẹ̀rọ ní gbèrè gan náà kí ló ṣẹlẹ̀ gangan síbi kí ló dé. síbi wáyé tó yẹ pé mọ́mì wáyé tó yẹ pé mọ́mì mo ní ṣe fídíò pẹ̀lú wọn kó rí bá a ṣe ń gbádùn. ẹ fi ẹjẹ àdúgbò rẹ ń gbà àwọn bàtà tí ẹ níwọ yọ. ẹ jẹ fílẹ̀ kí ni fídíò òsì tó ń ṣe náà fídíò òsì wo ló ń ṣe. mo fẹ́ kó rí bá a ṣe ń jẹ ayé nu. ayé wo ló ń jẹ ayé wo ló ń jẹ. kò sọ́dọ̀ tí ká máa ma ṣe láì fídíò ni. Ah. ẹ ẹ sórí ẹ pé pẹ̀lú nǹkan tó ṣe ta ló ra dátà fún ọ gan-an. mò ń sọ fún ọ ni kó o bá ṣe ń jayé. ayé wo là ń jẹ ayé wo là ń jẹ olùsí olódùkòkò ojú wo tiẹ̀ lọ ní. ẹ ah. yóò máa yóò ìwà tó rẹ wà tẹ́lẹ̀ tó tún bu rẹ wà ọ àmọ́ sọ̀nkọ́ sọ̀mọ́ múnú. kí ló máa ń fa àyànfọ́ kí ló máa ń fa bẹ́ẹ̀ tí orí ibi tí ó bá kì í alákàrà tó pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ yàwá yìí àyàn lè gbẹ́. ńlẹ́ o tí ó bá kì í alákàrà tó fíìmù àjẹ́. Ah, sídi tèmi ni kò wò ó mọ ìgbà tó ń ṣe yìí ó máa affect mi ó máa ah. affect mi náà ó ní ìdí ẹ̀ náà. sẹ́yìn orí tí wọ́n ń ṣe ni ẹni tí wọ́n ti táwọn méjèèjì tí wọ́n ń gbọ́ ọmọ tí wọ́n ń dán tí wọ́n ń dán lórí burúkú bẹ̀ ọ̀hún. àbí wọn náà fi mí pátá ẹ̀ sọ pé kinní kan. ẹ ah, ṣé wọn náà ó sì mọ dìmọ́ kí gbàgbé àbí kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ ẹ ti yé mi eh, àwọn ọmọ tí a gbé ló ń ká ọ láà àbí. ọkùnrin wọn ni kẹ́mi ò gbé. lọ sí sọ́ọ̀bù àwọn tó taṣọ kọ́ lọ gbé. kọ́ lọ gbé bèbí bẹ́ẹ̀. sẹ́yìn mi mo dán lóbìnrin ni asọ́bìnrin náà mọ̀ ètò òkúba yìí. ó ti yé mi kọ́ ọ ṣe gbé mi yọ̀ǹgídù gbé mi gbé mi gbé mi ṣé o gbé mi mo ní mi ò gbéra mi. àbí Ah, ah. ó dẹ̀ máa sanwó fún mi. torí pé ọjà arúgbó rẹ̀ ló fi ń bẹ everybody. Ah, ìgbà tó ti gbé ọjọ́ ìyá no, no no no mi ò ní gbinú tí tí ò ṣàrúgbó ó ní bọ́ọ̀dì yóò wà tó bí ó kún ni the very pretty girl. kò sí wá ẹgbẹ́ ẹgbẹ́ ẹni máa fa akure kó lọ́ọ́ ṣe dé àkùbẹ́ kó o ṣe kun àkùbẹ́ kó o ṣe lè ní ṣe lọ́dọ̀ ó ṣe. ó ti sàṣọ wájú mm. ọ̀pọ̀ yìí. wọ́n ti ṣe kun àkùbẹ́. body shaming dáfọ́ bí ẹ sì dín ní sùúrù ó mọ nǹkan tá a máa ṣe mo mọ ìdun okùn ẹ mo mọ nǹkan tó ń ṣe ẹ gbogbo ẹ yẹn ti di gágá understand so máa fún ẹ ní twenty bay. ẹ. ìtọ́jú mm, wo náà bọ́ sí ìdòwò wá size yẹ. bàbá akọpẹ tó bá jẹ kìkì twenty twenty bay ló fẹ́ fún ló fi gbé tiẹ̀. ẹ wo twenty bay tó fẹ́ fún ọ yẹ ó yà ìwọ náà lọ fi gbé olóṣù ọkùnrin. ṣé ọkùnrin ni máa gbé obìnrin ó yà ìwọ náà lọ gbọ́ ọkùnrin báyìí. tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni twenty thousand ò lè gbẹ tí mo fẹ́ gbé. kò lè gbé lámì mo fẹ́ gbé. kí ló ah. dé kí lè fẹ́ gbé. ṣé bọ́lá mọ̀ ló fẹ́ gbé ni. ẹ kíni rẹ̀ gùn dáadáa ah! ẹ̀rọ dìlámì ni mo fẹ́ gbé ẹ̀rọ ẹ̀rọ dìlámì láti five thousand kún twenty five thousand ni mo ń gbà. Ah! tó bá jẹ́ irọ́ ni irọ́ ni tó bá jẹ́ pé yẹn ni twenty five thousand ló fẹ́ fi gbé ọkùnrin gbé mi ilé gbé ọ ṣe ní kí ni wàhálà tó àyè tí rí sọ tó àyè gbàkọlà ṣe mẹ́ta pọ̀ ṣe tí rí sọ. Ah! o ní kan ṣe. o ní twenty five thousand naira ló ń lè yàn. sẹ́sẹ́ tọkùnrin àwọn náà ń ṣe jẹun. ẹ ní ah. sùúrù ẹ ní sùúrù. kọjá kọ rí ká. olùsọ tí ó ti mọ àwọn gólò jìnnà. ẹ ní wait. sẹ́fẹ̀ mi mọ price ara mi ó ti ní òun ò ṣe tiri sùn ó fà wá rod ah. kìíní ló fẹ́ gbé àbí ó dẹ̀ máa kan gbogbo ah. ẹ̀ ó dẹ̀ ní bínú sí wa ìwọ náà ah, ìwọ náà ọ̀n bá ọmọ yìí jẹ́ o twenty five thousand twenty five thousand ẹja mọ̀ lọ. ìtàlá ìtàlá ìtàlá ìtàlá ìtàlá ìtàlá a lè wà níta àmọ́ inú tèmi ò dùn inú mi ò dùn. ẹ lọ sáà sí ẹ ẹ jọ. sí ní. ah kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ bàtà mi ah. jẹ́ ni gbogbo abẹ́rẹ́ wà lórí táyà kí ni sọmọbìnrin ah, ah, wàá kí ló dé ẹ wọ ètò ètò ní kí ni kí ló ṣẹlẹ̀ mi ò fẹ́ o mi ò láìkí ẹ o ah látàlí àná fẹ́ pa mí ni gbogbo abẹ́rẹ́ lórí táyà lórí òkèlè kí ló dé kí ló fariwo. kọ́dì ẹ ẹ mà gbà mí kẹ nǹkan tí mo mọ̀ bára mi nìyẹn. kí ló bára rẹ. ok ní ìsinmi àyè ojú ò ṣe fi mọ̀ wáìdá o àwọn ẹlòmíín wà tó jẹ́ pé ojú wọn fàyè àwọn ọmọ mi máa wà wọ́n máa tu ẹ tu ẹ tu ẹ tó bá lẹ́kẹ̀ẹ́ díẹ̀ lómi báyìí ìwọ gbé wọn wọnú ilé ó dà ìgbà tó fẹ́ sáwọn láàkiri. ẹ ó dà ìdí àtìtumọ̀ ń sìn gbogbo ẹ ìdí àtìtumọ̀ lélẹ̀ abẹ̀rẹ̀ eré èmi ò mọ̀ pé èèyàn mọ̀ ń sáyà kó láìjẹ́ pé èèyàn dábọ́ lọ́wọ́ ọlọ́pàá mo kàn lọ pàkà ìkòkò bígbà tí kọ̀pẹ́là mọ́tò lọ. ókè ariwo lásán ni mo gbọ́ mo ní à kí ló dé ṣe àsọ́fà kìnnìyàn ti bàjẹ́ ni àbí kpòrò láàjẹ pé òkété sájáde. ẹ mọ bínú ìyá wa ẹ dákun sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó sọ ṣé tòótọ́ ni àbírọ ni. sẹ́yìn kété sákò sí abẹ́ ìgbọ́lá ìtọ́ṣe fún yín látàárọ̀ ṣe gbọ́ ìwà àwọn tó kù mi wọ́n ti fẹ́ pa mí látàárọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan ẹ fẹ́ bá ọ̀nà jẹ́ fún mi ni. Ah, ah, ìgbà tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan ẹ sọ pé tẹ̀sí tẹ̀ fi ń jẹun ni ṣé ẹ fẹ́ bà ṣọ́ọ̀bù yín jẹ́ ni ṣó ti rẹ̀ yín ni àṣẹ ah, ẹ̀lẹ́mì mọ́ ni. ìgbà tí wọ́n jẹ́ ṣé tí mò ń ṣe ń kọ́ ẹ fẹ́ bá ọ̀nà jẹ́ fún mi àwọn tó kù kí ni àwọn káwọn kọ́sọ́mọ̀ tó kù kí ni ọkọ bá. Eh, ọpẹ́ ọlọ́nà àwọn òtẹ́lọ́rọ̀ ti fẹ́. Eh, nǹkan tí èmi kàn fẹ́ sọ ni pé jọ wá padà sínú ilé torí èmi mo ṣe wà ní ìsinmi ìgbádùn ara mi kí nǹkan mo ṣe wà kó kàn fún mi six hours má ti dà kí n tó dà má ti dà má dà tí mo fẹ́. six hours ẹ wò àǹtí bó ṣe wà ara ẹ ti gbéra tán ah. ṣé ẹni torí ọlọ́run sì yàn fẹ́yìn lélẹ̀ ẹ wà yan gbúgbúrú tí ó gbẹ ni torí ẹ lè lọ bí ọkọ láìpẹ́ ẹyàn lé torí tí ò bá wálẹ̀ yóò mọ̀ da inú ayé rẹ̀ láwọn. ojú mi ló gbó kínní mi ò gbó òun náà ti tẹ̀sí. ní kí ni mo gbọ́ ìmọ̀ ìjọ gbádùn ah. ẹni tó kù mi rà mo gbọ́ ìgbádùn ẹni tó kù mi fẹ́ o mi fẹ́ mi lè wá káì mi lè lọ́fẹ̀ẹ́. God will continue to bless you, sir. Bless you. Now. Leave me alone, Daddy. Thank you. I really appreciate. You're a good saint to me. Oh, really? Imagine me kí n ṣọmọ and the way you treat me it's so different. Lágbára Ọlọ́run. Ẹ ní ṣubú ara débi tẹ máa ṣubú ẹ̀mí. Thank you, Daddy. Uh, Daddy, God bless you. Uh, you uh, understand. You know what? You know what? Oroy. ẹ̀. Me mọ bí mo ṣe lè sọ òyìnbó ìní òyìnbó ìní a ní kẹ̀kẹ́ máa try kẹ́ ma sọ yorùbá tí yorùbá máa pọ̀ nínú ọ̀rọ̀ anyway ṣorí nǹkan kan lẹ́yìn méjì ṣe tẹ́ fi ń wò mí ṣé kí n sọ fún yín torí pé ẹ mi dùn so in as much Then immediately bá ti keep to that hmm. Then je kí inú mi dùn ah honestly i will go any length to make sure you are happy thank you daddy i trust you mo dáàdú yẹ kí n mọ̀ pé àwọn náà lè disappoint you. náà. i trust you guys. ẹ má wọrí. tẹ́ ẹ disappoint me. tẹ́ ẹ ti disappoint me. gbogbo nǹkan tẹ́ bá fẹ́ nǹkan kan ni mo wá rántí mo rántí nǹkan kan ṣé mo pé bí ẹ ṣe ń ṣe nǹkan tó ń dùn mọ́ mi nínú tó ẹ̀yin méjèèjì ẹ tún ṣe nǹkan kan tí mi like. Daddy, what's that? Kí ni yẹn sá? Ẹ lọ ọkọ Daddy èmi mo ní phobia fún driving ni ah! ó mọ káìkáì. ìgbà wo lo ní phobia fún driving o ní phobia o kọ́pì mi ni. àti kíní àti kejì yín phobia yẹn máa fẹ́ kẹ́ mú kẹ́ padà nù. mo ti sọ fún yín pé I work on it now. ok tẹ bá ti work on it tán inú wa dùn tó bá jẹ́ pé kí n change mọ́tò fún ẹ I will do that. ah sorry fọyín méjèèjì. ah <laughs> dáàdi mo máa jẹ owó. gbàgẹ́dẹ́rẹ́. Look at Kai. you. So that I'm going. So take care of yourself. All right, Daddy. God bless you. Thank you so much. God bless you, sir. Bye, Daddy. Yeah. yes, sir. Bye, sir. Bye, sir. Oh, lè ra mọ́tò fún ẹ o. Ó gbádùn. Kí ló máa ń ṣe ẹ́ náà? Gbogbo kó sit down. How are you? Don't tell me how are you. Why have you not been picking your calls? Not been ready yet. I was not with my phone. No, I'm simple the phone. Atila, where is the phone? Uh, uh, maybe living room lower. Maybe. Don't do that now. Otete Mura, má ti Mura fún What is wrong with I told you about the party now that Femi invited us. But you know I'm not the party type. You know. You mọ̀ me like láti máa lọ party. Má party now. Má ti Yes. That's not something to be proud of, to be honest. Don't do that. Let's go now, John. Go where? Femi is mm-hmm. on his way to come out because... To pick who? You or us? Us. Not, you hurt me. See, I'm not going. But it's that kai kai kai. Oh yeah, oh my God, my top of my work for. Oh sure, I'm busy. Oh sure, office work. But you know, it, to make everything easy, we are going for a house party. Kò ń ṣe bí tẹ́rọ pọ̀ now. Why are you like this? Shaking kí n important Slide life mi sílẹ̀ kí n máa fi I'm not important to you? What's it dán. What? Oya jọjọ. Let me go and pick something for you. Yeah, come. Leave me say I'm busy. Mo it dán, don't do that. It's a house party. Oh. ètò ti tò ó ti bẹ̀rẹ̀ nínú ah. ètò ti tò ṣùṣùà. ẹ kú kalẹ̀ ẹ̀yìn ẹ̀wà ah, a sídi kọ́dí àtúkù ó dàbí pé àdàbọ̀ fàájì tá a ti ń ṣe bọ̀ náà láti ń kọ́ntínú lọ. Ah, ta lélẹ̀. no uh, okay stop it now àwọn orúkọ mú wà pẹ̀lú mi rẹ̀ ń fọwọ́ ṣùkà. èrò ah. aláràfáà mi bákan bákan náà ni. Hi, my name is Rikat. I'm the chef. Ah. We have pando, we have semo, we have oh rice, we have everything. Gbogbo ẹ̀rọ wa, bó yẹ kó ti yé yín máa. Ìrọ̀ bó ṣe wá sọ ẹ̀ tó ní ẹ̀ ló yẹ kó sọ fún wọn pé ẹ̀ do you shit ṣe máa ń yàgbẹ́. kò ṣe yun kò ṣe yun ṣe máa ń jẹun. oúnjẹ ni oúnjẹ ni tòní kò àwọn ẹ̀rọ owó tí wọ́n ṣe kúrégé àyẹ̀wò sọ́rọ̀ ẹ̀. ẹ̀rí tẹ̀ kọ́ pàmí ìgbà tó sọ̀rọ̀ mo fẹ́ bèrè pé ṣé English ló ń sọ ni àbí. mo gbọ́ English o ẹ mọ̀ sọ yun ẹ mọ̀ sọ. ẹ̀gà ìyíṣẹ́ ìyíṣẹ́ ìyíṣẹ́ sí mímì. kọ́mi kí wọ́n bù you good you good. Yeah. Not nigumu nigumu nigumu. You good. Yeah good. Nigomi. Yeah. You good. Abi Banza. Ah. Okay. Bile, yo man. You okay? Shake it up, man. You doing good? Shake it up, ah, man. You okay? Fucking you man. I want God. You are man. God. <laughs> You are. Guys. <laughs> I'm a guy, man. So yeah. okay. Share everybody are okay. Yeah. Share everybody are okay. Yeah. Now. Very cute ogun aka enjoy ara wa. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ oúnjẹ náà. Ká nice time. Yeah. yeah síbi bá mi dáná. mo ti sọ fún wọn wọ́n ní gbogbo ẹ̀ lọ wà ráìsì pando ráìsì ẹ̀mọ̀là gbogbo ẹ̀. ẹ̀rí má tó polówó mọ́ àwọn tó wà tẹ́lẹ̀ ti gbá mi tó jẹ tó make sense fún wọn. Ah. kọ́mọ ìpín ọ̀dọ̀ rẹ̀ mi ni àwọn wà ah. tó ti bá tún wá tán òkèrè tọ́tí bá yẹ kí ni ẹ tọ́tí bá tán tọ́tí bá mi kọ́ tí wọ́n bí ibà. tọ́tí bá tán tọ́tí bá tán ọtí ló tún máa kù. tọ́tí ló máa tán ọtí ló máa kù àwọn agogo jẹ kí ni àwọn agogo lọ so it is time for fun. yeah i want you to dance. ìwọ ti ẹ̀ filẹ̀ olóṣù ẹnìkan ìyàwó ẹnìkan àti àti dey sweet me. ilé ìwé yẹn ilé ìwé yẹn ilé ìwé yẹn ọmọ kan dúró náà ṣé o ní ìdọ̀mù. ọmọ àwọn àti lò wọn ẹ̀sọ́ àwọn tá a lò tán jápa ṣé àwọn náà tún padà wá. sẹ́kùn kọ́lá máa ṣe sọfẹ́ nínú àpè dìmánà kan kò kọ́ mọ̀ wá sí are you interested. má pè bẹ́ẹ̀ má pè bẹ́ẹ̀ má pè àríkẹ́ ni kò pè. àríkẹ́ mi ọ̀dà àríkẹ́ ẹ dìde it is time for fun it is time for what it is time for fun àìsè ìsè àìsè ìsè àìsè sídi mẹ́kò dẹnu sí kìíní. síde síkì ọmọ àdìgàn oya oya oya oya oya. má fi gbàgbọ́ ló bẹ̀rẹ̀ díje báyìí. àdíẹ̀ ah, díẹ̀ sídi sídi máàmù máàmù ò lọ. mọ̀ ń gbé mọ̀ ń gbé kòlò lọ́wọ́ mọ̀ ń bọ̀. máàmù máàmù ò lọ fà á. ẹ jẹ́ kọ́ mọ̀ ń fà á. sẹ́yìn ò ní sọ́yìn ẹ̀ fà á.

Sidi ṣe bí yóò ṣe wẹ̀, àwọn ṣe dance, dance, dance. Àìsè ìsè, àìsè ìsè, àìsè ìsè, ọ̀rọ̀ ẹ̀nìyà tàbí abúlé, ọ̀rọ̀ ẹ̀nìyà tàbí abúlé. kò sẹ́ni mọ́sítà kò sẹ́ni mọ́sítà tó wà lọ́wọ́ kéré wà kéré wà kéré wà wà kéré wà kéré wà wà ọgá mi ò mọ́tò mi kéré wà wà kéré àfa rẹ̀ ìgbà kan ẹjẹ́ mú nǹkan ẹjẹ́ mú nǹkan ẹjẹ́ mú nǹkan ẹjẹ́ mú nǹkan ẹjẹ́ ó sọ dèmi kankan kò lè dàbí orísun. ṣó tí gbogbo rẹ̀ lè tó fojú mi rí ṣebí and I told you mo sọ pé mi ò lọ mi ò lọ ó ní kí n tẹ̀lé ẹ lọ. Matilda what's going on nado kí ló ṣẹlẹ̀. were you not there. báwo ife mo kí ló ṣẹlẹ̀ kò ń di òun bínú látàárọ̀ When you not there? I don't know anything. You won't know. Ṣé o ní láti mọ̀ náà? Ṣé bẹ́ẹ̀ kọ́ la jọ lọ? Ó oh, síbẹ̀ ìgbà tí bàbá yẹn disrespect me. I didn't know anything. Ṣé bí mo béèrè lọ́wọ́ ẹ̀ka tó kúrò sọ kọ́kọ́? Ṣé orí bọ̀gọ̀ta lọ sílé yẹn? Ó rude gan mo ti meet ẹ rí and the very first day tá a máa meet bó ṣe address mi bí àwọn random street girl ni mo ti mọ̀ wípé kò ń ṣọmọ gidi mi ò enjoy vibes ẹ̀ rárá. anyway i'm sorry. no kò ń ṣe fọ́ọ̀tà ṣe bí wọn ló gbé mi lọ sílẹ̀ tó bá gbé mi lọ sílẹ̀ kò ní máa disrespect mi. it's okay it's okay. Eh? you know i will never do anything that will make oya oh má bínú let me help you. don't worry tí mo bá bínú kí ni mo fẹ́ ṣe oh don't bother. i'm sorry i'm sorry. I'm sorry gbogbo nǹkan tẹ́ máa máa fojú mímọ́ nǹkan tẹ́ máa achieve ní pati òrè tẹ́ máa lọ yẹn ah, ṣé gbogbo nǹkan tẹ́ máa ṣe náà kọ́ nìyẹn. ọmọ tá ọkàn agbélé tá ọkàn tá ọ kàkà kí n bí ẹgbà ọ̀bùn ẹ máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá èrò ọjà olówó lọ́jà ọlọ́mọ yìí o. jalo lọ́jà lọ́lọ́. ẹ wọjà yìí ṣe ẹ bá wa ṣe kó dáa. jalo lọ́jà lọ́lọ́. ẹ má má joyè alátẹnujẹ. jalo lọ́jà lọ́lọ́. ọ̀jẹ̀ kí lè fẹ́ ọ̀rẹ́ àríre má kọ́. jalo lọ́jà lọ́lọ́. adarin márẹ̀ ní gbé ọ̀rẹ́ aṣálẹ̀ jẹ́. jalo lọ́jà lọ́lọ́. rẹ̀mí lẹ́kún. rẹ̀mí rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún rẹ̀mí ọmọ mi má bá. lè lọ lè lọ lọ láti mi ò rò pọ́n sì kó mọ̀ mí gan tó yìí nírò. ẹ gbà mí fani ogbe kan hàn ọmọṣẹ́ adíá fún igbági tí ń bà ké sọ̀tá. ẹ ti dáràn wọ́n jagun wọ́n pa kúkúrú ló sì pa gúngùn. Good jọ ẹ wò kò tí mo wà. dágunjà dágunjà. àyà má kú ọ o ìwọ ti gbàgbé ọjọ́ àti sùn ni. àṣẹ ni mo pa wọn dábàá látòní lọ ẹ ò gbọ́dọ̀ jọba aládé lẹ́yìn má. àṣẹ ti kú. Ah! báwo òkú ṣe sọ̀rọ̀ àtajá àtẹran gbogbo èèyàn tí ń bẹ́ẹ̀ lù làjẹ làwọn ọmọ ogun dágunjà ti wọ́n lulẹ̀ bí ti ń pa kúkúrú ní pa gígùn ta lòun gan ta lòun gan. kí lè ṣe yìí. ẹ gbà mí ọlọ́ ti dé. àṣàkẹ́ o. mo ń jẹ́ ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ́. o ti tọ́ kánírù mọ́lẹ̀ dandan ni kò rí jẹjọ. torí tọ́gbọ́n bá fẹ́ sọ̀rọ̀ ọgbọ́n kìdí mọ́lẹ̀ bẹ́ẹ̀ kù bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ kẹ́ẹ̀kú bá kọ̀ lọ́lọ́gbọ́n gbàlá díẹ̀ fún gbàsí bẹ́ẹ̀ ní ọgbọ́n ọ̀tá ọ̀run mi lẹ́nu tó bá jẹ́ bí ìtọ̀sọ̀ òun ni ó dá sùrùsùrù ó dá sùrùsùrù ó ní ọ̀sùrùsùrù. tá a bá bí bàbá rẹ rí dúró dè mí mọ̀ ń bọ̀. gbogbo wa láti mọ̀ pé Ṣàngó dágun ta ò sí é gbóná wojú ẹ̀ òsáàrì ò sí é tì láyà. ẹ fi mi lẹ. ọ̀rọ̀ mi dáàlà òjò kan lẹ́yìn ọkọ̀. èmi àjàgùn. tí ó ta. wọ́n jẹ́ kí dágun jọ mọ̀ wípé ẹyin lòun àpáta lèmi. orí òjò ojú ẹ̀sìn tó ṣù yóò sì padà rọ pa ni. kí wọn ti atáwọn náà tún gbé sàkọlẹ lọ bá wọn. ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n inú rẹ̀ pé gbà. kó wọn lójú tó wọn ni. lákọ̀kẹ́ tí wọn ò nífẹ̀ẹ́ nìkankan láyé mi jò ń lọ. Ah! bàbá mi o. ewúrẹ́ tó wọlé ìkòkò yóò daṣọ ikú bora ó wọlé mi lẹ́nu ó wọlé ikú. ẹ wọ ìgbọ́lọ̀ ọ̀pẹ nìkan ìpàwọ̀ ó ti pàyà wa o ó sì tún pa sàbí ó pa àwọn méjèèjì. mẹ̀rí ọmọ kan ni. kò bá mi. mi dákun. àkàkẹ́ ọmọ mi mo ṣe tó lù mí. àìjẹ́ kánú ológìnrin kan ni òjò ń tájà bá jẹ́ àyín bá wa wúwo tó jẹrin lọ ológìnrin mi ò fèyí jẹ́lẹ̀. kò ní dáa fún yín bí bá tó ríran yín wọ́n pa. ta ló jẹ́ tó rú ẹ̀wò láṣà. kátó bá ṣẹ̀ lọ bá ké o. èèwọ̀ ni. tó bá kọ̀ tí ò mú àṣẹ mi ṣẹ omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ẹ mọ́ gbàgbé pé ẹran ọkà sí ni o kò ṣeé jẹ. lónìí lọ tójú oorun dojú ikú. òdìdí olóyè mo sì pa síta gbangba ẹni ọ̀pá kólógún òní kádùn ẹni ọ̀pá àkàlàmọ̀gbò òní kóṣù ọgbọ́n tọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní òfìlù mo dígí wèrè pé wọn ò níbi. báyìí rọ́mọ́ wèrè pé dámọ́ ọmọ ogun rẹ̀ òní ìlú òkú. ikú ẹnu òkú lágayé o. ọmọ dà fún ọ. Ah! ìwọ kọ́ńdò rẹ bá gbẹ́gí gbùngbùn ní farare sàn. ẹ wo lẹ́ ń pè lákẹ̀kẹ́. akẹ̀kẹ́ ló kọ́ mi kó máa rán létí yín. Coming soon on Okiki Premium TV. jáde sórí òfurú jágádọ jágádọ alámánì ká òkòkò màkà aláwọ̀fà yìí màkà alákà àgbákà wà wọn òsè kàrí káwọn omi kẹsẹ̀ omi ọ̀ka onípa rẹ̀ kàn bíbí lọ́dẹ àká. wọ́n ní bàbá ẹ̀ ṣá wọn náà ṣá wo. báńjì òwú ló báńjì ìsọmọ gidi. kí ló wá lé mi láàrin òru. ǹdẹ́ iná wá lọ́dọ̀ mi lọ́sùn mọ wá wá lóru. ẹ ṣàlàyé ace and ṣé wàá náà gun kẹ̀kẹ́ rí léètì rí ni. ẹbí ti ṣe bí wèrè bíi tiẹ̀. ẹ máa ń fún ẹni ipò tó lè mú mi wà níwájú. ó ti emphasize lórí progressive. wáyé tí mi ò ní emphasize lórí ẹ̀ tó ń sọ fún mi wípé tí mi ò bá ṣọ́ ara mi kó lè la ẹ̀mí lọ. ká sáré títí ká lọ rèé e kásán mu ká rìnrìn ìgbẹ̀rẹ̀ ká lọ rèé e kásán mu elédùà ló mọ̀ mẹ́ni tí ó fi dídùn ọ̀sán dé lọ́wọ́. ọ̀gbẹ̀rì tó bá bẹ́gùn lódò mi ti ti ń fọṣọ rẹ̀ yóò fẹ́ bọ́ dúra. ṣó o gbàdúrà ṣó o gbàwẹ̀. mo gbàdúrà mi ò kàn gbàwẹ̀ ni. kí ni mo ṣe fún ìdílé yìí ìwà wèrè olórí burúkú yìí. àfi ọwọ́ fi wá mi ní Banji o. bàbá Banji ọmọ sùn ni mí o lọ́jọ́ tí wọ́n ti bí mi kùkùté. ààrẹ lómi. àwọn tí wàá fọlọ́pàá mú bàbá mú sùn. wọ́n ní wọ́n mọ́ sí ikú ṣé wọ́n fẹ́ sun òkú jẹ ni. èyí náà jẹ́ kó lókun sí òkun. ẹyẹ àjẹ́ ń gé olókùn parada. ẹ wò ni ẹjẹ tó fún yín. tábà ti jẹ́ pé n tẹ́ fẹ́ rè. ewúrẹ́ dẹran alápatà ọ̀ka àgùntàn rìnrìn ẹran bá mi. ògbólógbò ẹranko dúdú tó bá jẹran babaláwo lóru ọ̀gànjọ́ ọ̀sán wọn túfọ̀ rẹ̀. ebi bí náà bá kó àfẹ́rú bojú làgbọ́ ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rọ́pò bálàjì ọba sílẹ̀ ọmọ ajogun ẹ̀gbọ́n kó o sọ fún mi. àfẹni tá a bá sọ fún. ẹ̀yin ń pètè ọ̀nà ẹjọ́ tẹsẹ̀ kó mẹ́ ẹjọ́ tèmi amúsànfìsàn oògùn kó irọ́ nípa. amú mi rí wípé ẹ wà ní ipò wájú ipò wájú tí mo dẹ̀ ń sọ yìí ó ní ewu fún ẹ̀mí. wọ́n ètò jẹ́ pé gbàtàn ṣe promoter as branch manager ló fi ìpè ẹ̀kọ́ fiṣẹ́ sílẹ̀. kọ́tà jọmọ leadership position kí n avoid it. ìkàkùn ní kiri ọmọ gbòkè àlọ́ tó tó ìlọ́lọ́dọ̀ ni. sọ́ọ̀rì ah, ah, èmi ni sọ bẹ́ẹ̀. wọ́n sọ wípé kò kò careful níbi tó bá ti sọ pé kò dúró síwájú kéèyàn dúró sẹ́yìn ẹ̀. báyọ̀ lè mọ sáré kọ mọ́ bá a ṣàwájú èrò àfìgbà tó ṣàwájú èrò wọn náà kú ẹ̀yìn rẹ̀. ṣé o ráyé báyìí ṣé o rí ayé. gbogbo àwa àgbàlagbà á ti balẹ̀ jẹ́ kí gbogbo wa máa lọ káwọn ọ̀dọ́ dé kí wọ́n túnlẹ̀ sí i. Coming soon on Okiki premium. There has been prophecy that there will be war in Nigeria. My name is Diamond. Fi me a sílẹ̀ fún Satan. Ẹni tó gba ara ẹ lẹ̀ lọ́wọ́ ẹni tó I am freedom from all chains of righteousness. Do not comprehend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 you belong to Satan and I belong to Jesus. Kini ni nǹkan tí ẹ ti síwájú mi yìí ẹ dá a lẹ́wọ̀? Ohun òmìnira tí a nílò ní ilẹ̀ adúláwọ̀. Satanism. Yeah.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

ṣòwò nínú fíìmù those are not the real witches the real witches are doctors lawyers engineers politicians people who die yes bibi no yes It's evil people bibi. Coming soon on Okiki. premium tea. Help! Fẹ́mi. Ìbọn. Ìyá arúgbó. Eh! Ìyá arúgbó yẹn yìnbọn fún Fẹ́mi àti wa. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìyá arúgbó. Ṣé sẹ́mi àlálẹ́ wọn náà lánàá? The same thing. Ẹ! Ọ̀pọ̀ ọ̀pọ̀. Mama, mama, mama, bye bye. Ẹ má sọ mi. Ó ní. Alátitọ́, ọtítọ́ tí wọ́n ti tún wọ́n fi ọtítọ́. Ọlọ́run wá pàdé. Ẹ má bẹ̀rẹ̀ àti ẹ̀wọ̀n fẹ́ràn. Hey, mo máa ṣe yín léṣe o. Ah, ah, because ilẹ̀ because àwọn ojú yìí rí bóyá náà ilẹ̀ ilẹ̀ oya ilẹ̀ ilẹ̀ oya ah, ẹ lọ oya padà sẹ́yìn ok tó padà ok ok. ṣé ẹ rí gbogbo àìsàn tí ẹ bá gbé lọ sọ́sìpítù tí a máa fi ní ẹ lọ fẹsẹ̀ ilé tọ̀ èmi gangan ni ẹ ń pè ní ẹsẹ̀ ilé èmi ni a máa fi tọ̀ àwọn àìsàn báwọn. ẹ wo ẹ wo bọ́dọ̀ bẹ́ẹ̀ bábúrò yìí sọ̀rọ̀ o wọ́n lè jagun o ah. wọ́n lè jagun o. rúkà kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ jọ. òun náà ni mo sọ fún ọ pé ọ̀rọ̀ tí bàbá wa sọ pé ká lọ fọkàn balẹ̀ pé agbára kan gbé wọ́n gbọ́dọ̀ sọ wípé àwọn solutions àfi bí táìwé lolú ṣe dé èèyàn kọ́ rú ohun tó jíṣẹ́ fún un mo ní à mẹ́sẹ̀gì yìí ó dà ipò lè díẹ̀ ń bá kó wọn lọ sọ́dọ̀ pásítọ̀. ẹ dojú bọlé. ọ̀dọ̀ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa. kí ló ń ẹbọ kí ló ń ètùtù orógbó lẹ ni àbí obì àbàtà. jẹrí lè tó wà yìí o kò kàn mí o. ẹwẹ ń tán fi so lórí ẹgbẹ́ pẹ̀lú bọ́sẹ̀ rí pẹlẹbẹ tó gan wọ́n ti yẹ tripod wọn. àbẹ̀bùrọ̀ lẹ̀ wọ́n wọ́n lébùrẹ̀ sóúnjẹ àwọn. ẹ sẹ́gbọ̀n orógbó àbí obì àbàtà. èmi ah, ò kó pé bóyá torí ìwọ náà wò níbi tí ayé lajú dé òun páàkì irun ten inches ṣe yẹn jẹ́ ń wò eight inches leléyìí ó ń ṣọmọge bí ẹni ṣopọ́n àti mẹ́jẹ ká bá àwọn ọmọ ìwé ẹ̀ máa kà máa ẹ̀ka ọmọ yìí pé thirty five years tán kó tó di pé wọ́n máa lọ máa eh, reply dm ten years ago kó máa ní brother what do you have to say. àwọn mẹ́ta kan ni bàbá yín ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wá pawọ́pọ̀ a sì gbọ́dọ̀ jáwọ́ wọn àmọ́ two two fifty thousand láì lé ẹnì kọ̀ọ̀kan. ìjẹta ta ló mu brandy fún mi oní tí n bá ti mu brandy báyìí máa ń ṣe kí ni. ìwọ máa ń gbádùn mi dáadáa. sẹ́rí nǹkan tí mo wá rí yín fún torí pé mo mọ̀ pé àwọn dókítà wà lára nìkan ló jẹ́ wá rí yín tó bá yẹ pọ́dún kan lẹ tó ní àlejò ọdún yẹn ni màá tó wá. ẹ gbà o ẹ gbà o ẹ gbà kí ló ṣẹlẹ̀ àwọn yìí ni mo gbọ́ gbogbo olówó mi títí ẹ wo ọsẹ ló bá ṣe kí ni ọsẹ ló bá pádìkì o èmi ò lè pádìkì mi ṣe wáyé o kò lè rẹ̀ mí kò lè sún mi kò lè rẹ̀ mí. àná bọ̀ ni mo ná torí mo fifty thousand mo lè ná fọ́dún kan yé mo ná lọ ni. èyí tán. kò lè tán bó bá ti tán mi ò tún wá. Ah! Ah, mo parí mọ́ sí fìlà o <laughs> mo parí o mo parí o. wo ogos ogos ogos. ayé mo parí Oh, very <laughs> nice. ṣé ṣé tó bá ní pé ká da ayé wọn tú sílẹ̀ ká túṣà ṣó fẹ́ jù wọn lọ ni kì í ṣe pé kinní ló fi jájú oge àbí àgbọ̀ ipe ṣe ni finger ló fi kọ́kọ́ rí first menstruation ẹ̀ ṣé o ti tó èjì tẹ̀ kó menstruate. ṣé bí wọ́n ní ẹni mi ò ṣẹ́ni èèyàn mi ò ṣe èèyàn a lè fi wá láàárọ̀ lásán. Coming soon on Okiki Premium TV. Rẹ̀mílẹ́kún Rẹ̀mílẹ́kún Rẹ̀mílẹ́kún. mẹ́ta tolongo ayé tolongo ọ̀kan dúdú àrò ọ̀kan rẹ̀rẹ̀ ó sàn ṣoṣoṣoṣoṣoṣo ṣùrùbalẹ̀ máma bá mi ṣeré eré tí kèrègbè fi gbókun lọ́rùn má fọkàn mi dá ọ̀nà ọjọ́ kan ṣoṣo là ń kọ́ ẹni tá a fi joyè àwòdì ṣe bóyá kó lè gbádìyẹ ṣe bá gba kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọn orúkọ mìíràn ni oríkì mìíràn nìyàn rẹ̀mí lẹ́kún ọmọ mi má pa mí lẹ́ rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún. sọdẹ́mí kankan kò lè dàbí onísọ ojú olójú kò lè dàbí ojú ẹni ẹ̀yin àgbà yìí ẹ yé má ṣe láńgbáláńgbá mọ́ sóràgbà tí òkè ń sọ̀rọ̀ ó di dandan kó kẹtàn sáré ẹ má joyè kẹran má jẹlé ẹ joyè kẹran má jẹlé irú irọ́ ni bọ́rọ̀ oko náà ní tilé ìkan ọ̀gbẹ́ kan bí òwú jango ìyá ìyá takùn alẹ́ o ìyá ìyá takùn alẹ́ o àti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò.